إن الحمد لله ونعوذ بالله من شرور أنفسنا الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا وبشر منكما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم يا أيها الذين آمنوا ولا تكونوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ومن يطع الله nínú àlámọ̀rí àti wá rí àjọ kí ló ṣe dandan sẹ́ni àwà lórí ẹ̀. àbúrò àlẹ́ ìlú àkùnfọ̀lá wọn làwọn ọ̀rọ̀ sí. àkọ́kọ́ náà ṣe lápẹ̀lẹ̀ àlá náà lè wáyé nínú àbá látọ̀tà àwọn ọ̀sáájú. ọmọ ń bàjẹ́ àwọn ọ̀sẹ̀ àti ọmọ àtàwọn ọmọ ìṣẹ̀lẹ̀ wọn àwọn. àtàjọ ẹni tó ń tọ́lá ní kẹwàá. Mo lọ́kọ́ sọ̀nà fún ẹ̀ńtọ́lá mẹ́wọ́ ìyá ẹni tọ́lá lọ́kọ́ àwọn ọ̀sá. Àwọn ọ̀sá tó ti sọ̀rọ̀ ọ̀sùn wa rẹ̀ sí Ìyá ọ̀dà lè kó ní mo ṣá ọ̀rọ̀ fẹ́mi náà. Ó mú ọ̀rọ̀ ẹ̀ńtọ́lá wò ní àná. nígbà àwọn bàbá bá mi nígbà àwọn ọmọ àwọn olùmọ̀ tí àgbẹ̀mú bá ń bẹ náà lánàá ẹni tó wá fẹ́ wo wọ́n fẹ́ wo ọ̀rọ̀ fẹ́ mú tí ó mú nǹkan bá wò náà wà láyé ní ìṣẹ́lá bàtà wọn bàbá bá mi mọ́ ọlọ́mọ yà á lọ́mọ ní òkú tí ò bá ti mọ̀ kó ní ìṣe tọ́bẹ̀ ti bí àdúgbà sì ṣe ni bóò ló ti mọ̀ má sì ṣe ni ẹ̀rọ fẹ́ mú náà rọ̀ wọn láti tàǹfà nínú bóò ló ń bẹ́ ẹgbẹ́ sì mọ̀ má sì ṣe ni ọmọ má ṣe ni ètò láti di nẹ́sọ̀ ìkìtà àwọn nẹ́sọ̀ súnná àwọn ìṣúná àrẹ ìlà náà orí pé kí ní ẹni yìí pàṣẹ àyàtọ̀ ìyàtọ̀ inú àwọn olùmọ̀ yẹn bọ́lá lọ́dọ̀ àwọn sọ̀hábà lọ́dọ̀ ẹ̀mọ́ ọ̀gbìn àlọ́dọ̀ àwọn ọ̀gbìn náà ọwọ́ àrí pé ó yapa sí nẹ́sùn kan nínú àlùbọ̀lá àbí nínú súnà àbí nínú ìsúná àwọn olùmọ̀ nítorí bẹ́ẹ̀ ẹni àgbọ̀rọ̀ pé ìbí yàtọ̀ inú àwọn olùmọ̀ ni ọgbọ́dọ̀ tẹ̀lé nǹkan kan bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ìlànà ìlòdò òkè àti wípé ìyapa ẹnìyàn ọyapa sí sẹ́rọ̀ ọlọ́run ọyapa sí súnà ọyapa sí ìjùmọ̀ àjájú kọ́sẹ̀ lọ́pẹ́ ní ìsànmọ́ ìkọ́lùyé tó lo ọ̀rọ̀ ìmọ̀ yẹn. Bọ́dà kan máa mọ ipa rẹ̀ sọ̀rọ̀ ẹnìyàn nínú ìdílé rẹ̀ ajáfẹ́fẹ́ fi yẹn máa wà nínú ayé ìṣẹ̀lẹ̀ ààrẹ láàrin àwọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn gbogbogbò àwọn èèyàn gbogbogbò àwọn tó ṣe rí pé yàní ọlọ́run fún ọtọ́ bá fi kábẹ́ ọlọ́wà gbogbogbò yẹn lè pọ́ọ̀sì àlàálẹ̀ ọkọ̀ ṣòro tó bá ti léèrè nípa kẹta. bẹ́ẹ̀ dẹ̀ ni o mọ ojúṣe ẹ̀nà ẹgbẹ́sẹ̀ kí ní ìlà láàbẹ̀ àríkọ̀ láàbẹ̀ àtọ̀ nígbà bá sọ ní ìyàn ọ̀tọ̀. orí èyẹ gbogbo ní níbi láti máa rẹ̀ ní ẹgbẹ́ ágbẹ́mẹ́ntì pé ilẹ̀ gbára ní yóò ní ọ̀kan kẹ̀kẹ́ tẹ́lẹ̀. wọ́n ní gbólóhùn wọ́n pẹ́ gbàgbà rẹ̀ látàbà ìtumọ̀ wọn nígbà látàbà wọn ní ọ̀nà الصيام الفوري ọba lára àti àlọ́dọ̀ rẹ̀. àwọn kan wá ní ẹ̀rí kan tó lórí pínpín yẹn fún ìṣó bá wù yẹn nígbà tí ọba ti yapa sí mẹ́sì ọ̀yapa tẹ́tẹ́ ọ̀rọ̀ kan yíyan mú ìdówó yẹn ní ìyàtọ̀ ní àwọn ọ̀dùnkùn ẹ̀. mọ́lẹ́rì kan tó lé lórí ilẹ̀ àṣà ṣẹ̀dí àdìsí dàáyìn kí làdí ìsìn yẹn ó ní àbí kánúdó fa ayé ọmọkọ tàdá yìí tán èyí tàdá yìí àbí kánúdó. أصحابي كالنجوم وبأيهم اهتديتم اهتديتم. عجيب ما يجازون وقال أصحابي كالنجوم àwọn sàádùn ìdílé àgẹ́gẹ́ bí ìràwọ̀ وبأي مقد هديتم تلك هديتم ẹni yóò bẹ̀rẹ̀ láti pọ́ọ̀sì rẹ̀ ẹ̀mọ́nì aláyẹ̀lẹ̀ ilẹ̀ lọ́rọ̀ ọ̀lẹ̀ gidi jìtà àdéhùn ilẹ̀ kódà mọ̀ ọ̀dọ́ ọ̀run àgbélẹ̀rọ àdéhùn. tọ́lá wá dájú pé wọ́n ń sọ ábà ìwé yẹn lọ yàtọ̀ sí mẹ́sùn yìí bá ẹ̀kọ́tàdá ìsún tẹ̀sítàdá ìsún. Èwo láwa máa wá lò padà ń dùn sọ́rọ̀ ọlọ́run láwa máa lò ní àdúgbà lórí àdúgbò tàbí. Òdò níbẹ̀ àfáàní tẹ̀yẹ́ tó mọ́ sáàbì mọ́ sáàbì sọ̀rìn ọlẹ́ ẹ̀kọ́ ọlẹ́ jíjà ọlọ́pọ̀lọpọ̀ mọ́ àwọn odò ọlọ́pọ̀lọpọ̀ àwọn wọlé. Àwọn máa ń wàá bàrà máa sọ̀rọ̀ ní ẹ̀kúnrẹ́ lórí ẹ̀. àbòmọ̀gbẹ́ àdé ọ̀lẹ́kàtọ̀ ní láti lè sọ nípa kí ni àríwò yìí. مجاهد بن موسى بن عبيد الله بن يحيى بن عطاء ومن يعوض بعزة الله السلام وقدرته من البدع العباد يبين مظهر به فيما أراه إماما فيه على وفيه حرام أعوذ بعزة الله السلام أعوذ بعزة الله قل أعوذ بعزة الله السلام ومضى بعزة الله السلام ويكون مستدين به العصر فجوات وبالله من جميع عزة يوم يوم وصف الجوع بعد بعزة الله السلام موافقة الله السلام فطال وصدرات مني قوة الأكبر الله kúrò لا kíni àdáda lè tó tóbi لا rẹ̀. ìgbà yìí ló máa لا fi àdéhùn sí ìmọ̀ mi. أراهم إماما في الحلال وفي الحرام أبين وبحديث ما أراه nípa ayépe kí lọ́jọ́ dẹ̀dẹ̀ fẹ́ẹ́ ní kọ́kẹ́ ṣe àríwò yẹ nígbà táwọn olùkọ́ bá ní àpẹẹrẹ. àfààní ìyọ́ sàlàyé ìlànà ẹ̀sìn mi ní mi rí. ìmáàmù tí ó máa jẹ́ atọ́nà بالحلال وبالحرام أما بينت كما بينت في القرآن قولي ولا القول معتريا أمامي طبعا كما بينت في القرآن قولي gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé ọ̀rọ̀ mi kí ló kò rọ́ọ̀ṣì nípa àwọn àlùkò rọ́ọ̀ṣì àwọn tí wọ́n ń péjọ ara wọn ọ̀la àlùkọ́wò ọ̀rọ̀ yàrá síra mọ̀ọ́sẹ́lì yá ní wọn tó ga àmọ́ níwájú mi ọ̀la àdó. àdúgbò yìí náà sára òun nìkan pàfún pàfìdí ọ̀hún nìkan. afáàní tẹ eré mi tèmi náà ọ̀la àdó ìyàwó àgbáàrí mi nìyí àwọn tó wọn bá jẹ aládé mi ní ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn tàwọn kọsídì tọ́láwọn aládé ìyẹn gẹ́gẹ́ tí wọ́n jẹ́ olórí pàtó ìkórìípa làwọn máa ń tẹ̀lé káàkiri àwọn ọmọ ìlú ń gbà mí àwọn ọmọ òró sáà àwọn tìmọ́lẹ̀ tó pé. أقول الآن في الفقهاء قولا أقول الآن قولا في الفقهاء èyí máa máa rúgbó lóhùn kan nísì nípa àwọn tọ́jú alágbọ̀yé ọ̀fẹ́sàn àwọn alàlùfẹ́ ìsọ́ọ̀ lórí dọ́gba ni ọ̀ jàdùjáde rẹ̀ sì máa ní oṣooṣù àti èlé mi lórí ìfẹ́sẹ̀ máa fẹ́ أو بعد الصحابة تابعين يثيق إياهم بهم السمام eléyìí pé àwọn tó tún kàn ta lè ka sí báadà sọ̀hábà jù lẹ́yìn àwọn sọ̀hábà àwọn tó lè sọ̀rọ̀ wọn tó ń rìn ẹ̀yìn àwọn tó tẹ̀lé àwọn tàbí lókùnkà lè rí sòfìyàmù lèyẹ ìsì máa rìn fún àwọn pàtàkì wọn tí wọn bá mú fún ẹni tó ní fásitì nù wọn lèyẹ ìsì máa rìn ìsàwọ̀ fọ́sì ní pẹ̀lú wọn ni. علمت إذا كذبت ní mímọ̀ àmọ̀dájú. إذا تعزمت على شفي الله موقع منه فيما بيسا وصلت به فلا نجم وتنطع أني مصيب مع الصلاة في اعتزالي نجم وتنطع له وما تستطيعين لي أئمة كأن قرباتهم عند الإنسان أبا إلي أو تابعين àbá òsì ìsìnkú mo tún láwọn àbá níbi ọ̀rọ̀ wọn o àwọn náà ni à ń tún bẹ fún mi àti mọ̀ àwọn aṣáájú sàá zùkúrò bá àdá mọ́ màá dá fa apá kan mọ́ wọn ní ìṣàkóso lọ́wọ́ mi níbi ohun ìgbésí mo fẹ́ máa tún jọ. Òtútù yá lórí ọ̀ṣọ̀kọ̀ yá nílé ìrọ́sì wà náà láti Ó ní mọ̀ Sùfíánù lè ìrántí. Sùfíánù tó jẹ́ àfáàwà ní ìrántí. Náà àfáàwà tó tún jẹ́ lẹ́yìn àwọn lẹ́yìn àwọn sọ̀hábà nìyà. Bílẹ̀ lẹ́yìn àwọn tàbí àyíká

ojú máa kọ́ ọ̀rọ̀ wọn sí àtàrí wọn máa gbà sí. ó ti wá sùn lé àwòkọ́ sí lọ́jọ́ fún mi náà bẹ́ẹ̀ ni kéré lòun nìkan wọ ṣàfihàn yìí lò bẹ́ẹ̀ náà ni ìmọ̀ọ́mọ̀ ṣàfihàn a kò lè kíra rẹ̀ arákùnrin lòun náà jẹ́ náà alákùnrin bá ń tí rẹ̀. wọ́n sá mi sí wọ́n sá mi sí kí ló rọ̀ ní ọmọ àná ونعم فتن بإيثام المتام قل وتابي بذكر النعمان فيهم ألف ذكر النعمان فيهم قطب دعوة pẹ̀lú máa lẹ́sí àlùmọ́ náà sani àbó halima láàrin wọn. kọ́ni ìmọ̀ padà mọ́tàlẹ́ ọmọ nìyẹn ìdí sáàbìlì mọ́tàlẹ́ ọ̀gá ní gbogbo oṣù gíga ومما ومما من طبيباته عبيد وأرضى في دين الحمد أبي Wọ́n ni wọ̀n ní máa rí tẹ̀sí nínú àwọn tí mò ń máa ti fi sí ìdí ọmọ sínú àpá. Àbúrò rẹ̀ ṣì ń bẹ́ẹ̀ á rọ̀ ní ìdí ọmọ sí ìdí Muhammad ní Ahmed Muhammad. Ẹ̀sùn Fàmá ànàbí ní mọ̀bá ìwọ̀ bí mùsàámi. Ó ní bà á kúrò, èyí ó mú ní ọ̀rọ̀ wọn ìyárí ẹ̀ta mi. Á sàlàyé bàbá yóò gbẹ̀lẹ́ bá ìfẹ́ bá yẹn ní gbé ní ọ̀rọ̀ wọn ni ó fẹ́ بآتهم مباح بالعسر ní ní mú ìyàfẹ́ mú wọn tuntun tí wọ́n yàfẹ́ lórí ẹ̀gbẹ́ ní wá sáfẹ́ mú wọn bá ń tọ́lẹ̀tọ̀ ìtọ̀sí Wọ́n yìí gbà láàyè ọlọ́run wa tó ti ní gbogbo ayé. Àbájú ìwà mú ọ̀rọ̀ ìlà fún ọmọ kan sì yàtọ̀ mi lórí pé nínú kan bẹ́ẹ̀ ìtumọ̀ ní kó súnmọ́ ẹ̀. ìgbà láàyè tó látọ̀dọ̀ ọlọ́run ọba ní gbogbo ayé. ọ̀nà àdúgbò nípa ní sọ àdúgbò àní ọ̀sùn lè nílá ìfọwọ́ ọ̀nbí ní kalọ́. abájọ wa gbọ́ èmi ò ní ìyàpọ̀ ọ̀rọ̀ òjúfẹ́ ẹlẹ́dàá mi ò ọlọ́lọ́ èmi ò ní yapa lálàáfíà fún mi àmọ̀ sóòlì látọ̀dọ̀ òṣìṣẹ́ ọlọ́run tó wà lọ́sẹ̀lẹ̀ kọ́wé làǹbì ẹlẹ́mì tọ́wọ̀ Tí mo ọ̀rọ̀ tó ti ṣe àtẹ̀dá mi sọ ẹ̀rù ń bà mí o àti ìtò ẹ̀yìnkọ́ ọba rọ́ọ̀tì mò ń fáyà ìdí àtẹ̀dá mi kí wọ́n sọ pé mo kọ̀ ọ̀rọ̀ ti ń lọ lọ́rọ̀ apáàkì mò ń fáyà ìdí àtẹ̀dá mi sí ti kọ̀ ọ̀rọ̀ máa ń di àjẹ́ mi. ọmọ ọ̀rọ̀ ọ̀rọ̀ Olùwọ̀mọ́ kọ́lá rọ̀súúlù kájẹ́ ọlọ́jọ́ ọgbẹ́ mú bá nẹ́bí bá wí. Wọ́lá ìlàfù kò sí ìlàfù mẹ́ o. Yàgbẹ́nu orí ó ti jáde láti bá ti sọ̀rọ̀. Òbí yàgbẹ́nu mọ́. Torí bẹ́ẹ̀, kò sí yàgbẹ́nu bí ọ̀rọ̀ yẹn. Yá rọ́bì àbẹ̀lẹ́sẹ̀ kò kàlẹ́ àná. Ọlọ́run ìkẹ́ mi àtọ̀là sí ìtọ̀lá lákòójọ́ ọjọ́ wọ́n ní gbólóhùn tá a bá a sọ pé màá mú ẹ̀sà mi nínú ọ̀rọ̀ rẹ̀ ojú méjì la lè kú. ojú àkọ́kọ́ bíi tààfà wa ta ti sọ̀rọ̀ wọn náà alẹ́kọ́sùn bò Muhammad táwọn sọ pé kéèyàn ìyẹn sẹ́sìn yẹn máa máa tẹ̀sà ọ̀sán nínú ẹ̀. nígbà téèyàn ọ̀bá dẹ̀ ti rí wípé ó yapa bí yẹ́rà kọ̀ yapa tuntun náà kéèyàn dẹ̀ mú kẹrin náà àwọn ìlú láàfin yẹn ọdún kejì wọn ni kọjá tó pé wọn bí àfa rẹ sọ nígbà yìí ni pé màá fẹsà nínú ọ̀rọ̀ wọn ìlànà ọmọ alẹ́ ìtàlẹ́ èyí tẹ̀lé bá tó lé lórí ni ìwò wọn ya pẹ̀lú tòótọ́ ó mẹgbẹ àwọn àfa ya pẹ̀lú kéésì tẹ́lẹ̀ iná ká sí máa bàlújẹ́ o àbí ní oṣù máa tẹsùn ọ̀rọ̀ kejì lọdẹ lágbára jù ìsìyárí tí wọ́n láàbá àwọn ilẹ̀ yẹn ni pé yàní àṣírò mi máa kọ́ lè ní ìlànà ọ̀pọ̀ọmọ alẹ́ fi tàlẹ̀ nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ yẹn èyí bẹ̀rù bá dúró lórí ẹ̀ ní màá fi kí ni màá fẹ́ tọ́wọ́ àyàn tí mo fi nǹkan yẹn lálàáfíà ẹ̀ sáàkù màá fẹ́ sàárẹ̀ ẹ̀rí eléyìí ló ní tọ́lọ́tọ́lọ́ bí kákínà lọ́sàáfíì sẹ́nìkẹ̀kẹ́ àlá gbígbà pẹ̀lú bábá kẹfẹ́ nínú ẹ̀sìn ọlọ́run láì rẹ́ẹ̀rì ọ̀kẹ́ mú lówù mi. torí bẹ́ẹ̀ ká mú ọ̀rọ̀ sí àwọn afọ àwọn àyàn orí wa láti sọ kí lè òun gbà wọn. wọ́n bá ní ká wo ọ̀kẹ́ náà rọ ká mú ìtọ́ bá wù wá kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀. àbí wọ́n ń kọ fún wa wípé ìgbàláàyè lọ́jẹ́. ìyẹn al-ikhtilafu ká sọ pé pẹ̀lú kí ni won tó gbà lérò pẹ̀lú ẹ̀. al-Qasim bin Muhammad Abi Bakr wọn ni laqad nafa'a Allahu ta'ala bi ikhtilafi ashabi nàlẹ́. nabi ọyọ ẹ̀dá pẹ̀lú ká fi ẹ̀mí bá lọ dáadáa. wọn ni alifásitì mi Muhammad aludad aleyhi rahmatulah ó ní ọlọ́run ọba máa ti ṣe àwọn èèyàn láǹfààní pẹ̀lú ìyàtọ̀ ẹ̀ma àwọn ọ̀gá bí àmì ìfọlá rẹ̀ fúlá nínú àwọn iṣẹ́ wọn eléyìí ṣe yìí ọ̀hún ṣe yẹn. ọ̀dùnmọ̀ ní ṣiṣẹ́ ìhàmọ́ ni wọ́n ṣe lè mí pẹ̀lú bẹ́ẹ̀ nù wọn àbí kọ́ máa rí fóun wà nínú gbàlá yìí yọ́ dẹ̀ rí fẹ́ni tó lóore jòwó fi ṣerú nǹkan yìí. wọ́n fẹ́ fáwọn fẹ́ sọ wípé alẹ́ ti la fòtá ṣùgbọ́n kí lálàyé tí wọ́n gbà lérò mbẹ́ àbàlà àlàyé ẹ̀ fún wa. sọ̀rọ̀ yẹn wá láwọn ọ̀nà tó pọ̀ ẹgbẹ́ ọlọ́run fi fún àwọn èèyàn nígbà láì pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àwọn àwọn àdáàbẹ̀sẹ̀ wà ayé ìdálẹ́gà àkọsílẹ̀ làmẹ́kù iná kàmínà ṣáì. Òun tó rí ogún, ọ̀lẹ̀ sí kẹ̀kẹ́ lẹ́nu ẹ̀ kó tàbí ṣe. Bákan náà wọ́n ní wọ́n mọ̀rọ̀ ọmọ àtàlà àti àti kọ́sùn Mùhàmmadi, àmì ìjìbá ẹ̀sìn ní sọ́nù Sàkàdé. Mọ̀rọ̀ wá mú kẹ̀kẹ́ wá tó fi yàtọ̀ àti kọ́sùn. Ní àwọn àlè fún kọ́sùn, ó mọ̀rọ̀ wá tọ̀tọ̀ láti fàì. Má sì bẹ̀ ọ̀pọ̀ mọ́ yọ̀tọ̀ lórí anilẹ́lẹ́gbẹ̀ láti yé ọmọ àmì àrà. Inú mi ò lè kú pé kí n ní nǹkan tó dàbí ra fún mi tó pupa pẹ̀lú ìyapa ẹnu tó wá látọ̀dọ̀ àwọn àgbà. ìtumọ̀ rẹ̀ ní pé ìgbà láàyè ni ìyapa ẹnu wọn wọ́n wíkìn ní wíkìn ẹ̀rí. kódà náà rọ̀ bí wọ́n ní àpòlá nígbà pé wọ́n mọ̀ ọ̀dùnmọ̀ làbí tó ní bí nífẹ̀ẹ́ sí wọ́n nípa àwọn ọ̀sán náà ìṣòwò àrẹ̀sílá wọn sì yá pẹ́ẹ́lú ọ̀rẹ́ tó gbólóhùn kan náà ní kálukú sọ ni mo kò fi máa dé báwọn yẹn wàá iná mu àdúmọ̀tún yóò kọ̀ dáadáa bí yìí aṣáájú làwọn sọ̀hábà tá a máa sàrò kọ́ sí wọn. afáàní wọ̀lọ̀ àkàdà rọ́jòló ń fi kọ́lé àhàdíyè tí ẹ bá mọ́rọ̀ kan náà ọ̀rọ̀ kan náà àwọn sàábé káànà sí sáà gbàláyé fẹ́fẹ́ nìyẹn ṣùgbọ́n àfàwọn ọ̀rọ̀ yìí lálàyé o àlàyé yẹn náà ni pé àádá fi máa ká àtọ̀rí gbogbo àlèṣìṣà. Mo tí ọ̀lẹ́ rí ni o. Òun la lè sọ pé gbà láàyè ń bẹ fún wa pé bóyá wọ́n ṣe ìyá àbẹ́bí ṣe ìyá. Ìwọ́n tó bá ṣe pé ìgbìyànjú ni ọ̀sẹ́ rí kankan tó yóò dìgé di ọ̀rọ̀ yẹn. nínú tírà ọlọ́run mu súnà nẹ́bí ìjùmọ̀ ọ̀dẹ̀ sí nígbà yẹn la lè sọ wípé ìyàpẹ́ inú àwọn sọ̀hábà ń jẹ́ kí ni ń jẹ́ sáà ọjọ́ ìka gbàgbọ́ yé ọ̀rọ̀ yẹn dáadáa. bákan náà nínú àwọn ọ̀rọ̀ yìí wá olùfẹ́ yìí ó ní mo bí muhammadu nípa فيما لم يجهر به سألت القاسم بن محمد عن القراءة خلف الإمام فيما لم يجهر به سألت القاسم بن محمد عن القراءة خلف الإمام فيما لم يجهر به فقال إن قرأت ولك بالرجال من أصحاب رسول الله صلى الله عليه وسلم فتوة حسنة وإن لم تقرأ ولك برجال من أصحاب رسول الله صلى الله عليه وسلم قدوة الحسنة. أرأي بنا لا تمر قاعد يهوي يصار قاعد صباري لا أبا تريد دليل tí ọ sáré sí láàbò yìí dànù àní máa sọ pé yàtọ̀ ẹnu wà ó. Òsè àmọ̀ ọ̀nà bẹ́ẹ̀ ó ní mo bí alikọ́ọ̀tù ní Muhammad léèrè nípa káma tí ó lẹ́yìn ìmọ̀ níbi tí màá mú èsì ké ó sókè nígbà tá a bá ń tẹ̀wọ́ lẹ́yìn ìmọ̀. wọ́n lọ fún àwọn adáhùn pé kọ́ra dá ọ̀lẹ́ka fi òrìjà lè ní ẹ̀nà ààrẹ ọ̀sùn ìlàyé sallallahu alaihi wa sallam ọ̀sùn àtàná. tọ́ba ké mọ́mù àkọ́jú tó dá ń bẹ fún ọ lára àwọn àgbàdo òṣìṣẹ́ ọlọ́run. tó o bá bẹ̀ ṣe lẹ́yìn mọ́ mo fún láwọn èèyàn kan nínú àwọn àgbàdo òṣìṣẹ́ ọlọ́run báwo bá ti bẹ fún ọ lára ọ̀ wọ́n mà ní ìsìláàfù nìyí o wọ́n kílẹ̀ rí wá ẹ̀rí sọ pé ká ké ni o ọ̀fàjì lọ sílé mọ́mọ́ ọba ti kí ni o tí ọba ti pé sókè. أفعى جابر رضي الله تعالى عنه وما رأيك من صلى ركعتان أنا بعد كنا ركعتان لم يقرأ فيها بأم الكتاب تيوكي sọ́ọ́tù ìfàkíhà ti omi ìkọ̀hán òkè níbẹ̀ kọ́lá mi sọ lè kó kẹ́rùn. ọwọ́ àyẹn wípé ilẹ̀ wàrọ̀ àdìsínà. ẹ̀dígẹ́sì àyàfi kọ́ bá wà lẹ́yìn ìlẹ̀ mọ́mú nígbà yẹn àásọ̀ pé nìyẹn kírun kódà kọ́ má kékeré o kọ́ má tẹ̀síwájú ìfàkíhà. إليه wà nù àlùmọ́àtà ìsìmọ́nù رحمه الله تعالى. ọ̀gbìn ẹ̀yìn pé ìwọ̀n tá a bá fẹ́ máa sọ nìyẹn wípé kíkéwú lẹ́yìn lè máa mú níbi tí lè máa mú òkè sókè. ẹ̀rí pé hadith yìí sọ fọ́npélé títí yẹn bá ti wà lẹ́yìn lè máa béèyàn ò kéwu òkèwù ẹdígẹ ó dà kó má tẹsán tó ká tẹ ẹdí kó tó déédéé àwọn sáfà yẹn sọ pé wà ẹni lọ tẹsán tọ́ọ̀ bá tẹ wá ké ọlọ́ta fi rí dáálẹ́ من أصحاب رسول الله صلى الله عليه وسلم أسوة حسنة wọ́n bá wò kéwu díẹ̀. hadithi wa ọgbàjúmọ̀ ìpè sírun fẹ́ńtì ọ̀gá kíkàtà. wọ́n ga bí kó yé wa ní pé gẹ́gẹ́ bí anáàsì wà lọ́sọ̀ tó ti wà nínú àwọn àyà tó kọ̀ àti bẹ́ẹ̀ àwọn àhàdìsì nàbí sallallahu alaihi wasallam lọ́dọ̀ pé òjijì ọlọ́run ọ̀sọ̀rọ̀ kan tó bá yá akúsọ̀ mi sallallahu alaihi wasallam ẹ̀yẹ kó mi nǹkan sọ yẹn apá yìí tó ti sọ tẹ́lẹ̀ rẹ̀ wọn lọ fà sheikh al-Albani Muhammad Nasiruddin al-Albani aleyhi rahmatulah inú sífàtú sọlá wọ́n gàdí mú àkọlé wa olùmẹ́sọ̀lù ìrọ̀ àti wàrọ̀ àdìmá wọ́n á yan pé kìlì jàmọ́rin yẹn. ọmọ yẹn pé àwọn ọ̀lọ́ yẹn yẹn kọ́ sábìtò lẹ́yìn lè mọ́ mu òní ké fásíà. ọ̀ọ́ni ké nígbà tí lè mọ́ mu bá ń ṣe kí ni ọ́ ń ké sókè. omi ẹ̀fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyí yóò lọ́sẹ̀ tán ni fáwọn tó ń kírun lẹ́yìn lè mọ́mù tí wọ́n máa kírun lẹ́yìn lè mọ́mù tí bá ń tiẹ̀ sókè kan. wọ́n ní bó ti wáyé níbi ìran àṣùbà àgbà tí ànábì kí sọ̀rọ̀ àròsọ́lá wọ́n á bẹ̀rẹ̀ sí ní kéwú kéwú yẹn wá wúwo ìyẹn ni fáwọn kéwú oríṣiríṣi ń rọ̀jò látẹ̀yìn nígbà tá nẹ́bí sọlá ọ̀sọ́lá wa parí ní làálẹ́kùn tẹ̀kọ̀rọ̀ òun náà fi sọlá làálẹ́kùn tẹ̀kọ̀rọ̀ òun náà kálífà ìmáàmì. bọ́yá yìí sì máa ń kéwú lẹ́yìn lè mọ́nú yẹn ó nà nà àwọn sọ̀hábà ní bẹ́ẹ̀ hasan kí ni súnmọ́ rẹ̀ òun ni pé àsáríkà òun là máa ń kéwù yẹn a máa ń yára ká ní ilé òṣìṣẹ́ ọlọ́run ìjọba ọ̀nà láàṣẹ fàálù ẹ má dẹrọ ẹ̀wò mọ́ o tẹ̀rí kó dùnà sáká rẹ̀ nìyẹn ẹ má dẹrọ mọ́ o. àfitẹ́sí sọ̀tún ẹ̀yìn ọba sàtúwàtò ìfàṣẹ àlóko èdè ìparẹ́ mbẹ́ yẹ̀yà lọ pé kì yẹ kára bí a. orí kò sí mo fẹ́ ni ọba kí fàájà náà kò kọ́ ọ́ ni wọ́n jáde ọ̀dọ̀ tó wà ní sánà nìkan nìyẹn pátá nìkan nìyẹn máa dé. ثم نهاهم عن القراءة كلها الجهرية yọ padà yóò fi dọ́lọ́ ọ̀nà ẹ má ké nǹkan kan mọ́ lẹ́yìn lẹ́yìn lè mọ́mú fi kí ó sókè. wọ́n ní ẹ̀nà ẹ̀sùn wáyé nígbà tá a nẹ́bí parí kéwú àtọ́ parí ọ̀run tó kéwú sókè mbẹ́ nínú ríwáyà bí wọ́n nínú àṣùbà náà tẹ̀lẹ̀ dání máa ń tẹ̀lẹ̀ yẹn tún tẹ̀lẹ̀ títẹ́ lọ́wọ́ tún tẹ̀lé láàlọ́fọ́láńgbé àlẹ́kọ́rọ̀ àwọn ìyìn gbòm áhàdùn ádìpá nígbà tí ìfìlẹ̀ ń kíwúlẹ̀ kẹta rẹ̀ tó kí ó pẹ̀lú yìí nù ọ̀pọ̀ alárọ̀ jòló náà ọkùnrin kan níbẹ̀ ni èmi ní ìrẹ̀ òṣèlú àwọn òjijì ọlọ́run wa sọ wáyé pé ní àbúrò rẹ̀ dájájú èyí wípé mọ́ọ̀lì wò náà sàrùn kí ló ṣe táwọn èèyàn bá ní fàkéwú náà èmi ń kéwà yìí náà ń ké afáwà àbúrò rẹ̀ rọ́bì ọlọ́run sọ̀rọ̀ àná ó ní àwọn èèyàn bá tún wá láti máa kéwú pẹ̀lú ìjọ ọlọ́run sallallahu alaihi wasallam níbi tó ti dá ọlọ́run bá ti kéwọ́ sókè nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ káàkiri ìlú sọ̀rọ̀ sallallahu alaihi wasallam. ṣùgbọ́n o wọ́n padà ń dájú wípé jíjẹ ẹjẹ ní ìmọ̀ àlàyé ṣàrò ní ìlú náà. nígbà tí lè mọ́ mọ́ ọ̀pá ti kéwọ́ sókè àbí ọwọ́ àwọn àṣà má lọ bá tó gbé jáde ìdá òbí wa bákan náà a tún máa rí pé ká dájẹ́ fún pé wò lè mọ́mù ní tàmọ́mù ilé ti máa rìn bẹ́ẹ̀ ó túmọ̀ pa kọ́sì mọ́mù pé pérépéré ni ẹ̀rí kọ́dẹ̀ wà nínú hadithi pé innama ju'ila al-imam li yu'tamma bihi agbélé mọ́mú kalẹ̀ kalẹ̀ máa fi kàwọ́ kọ́sì níbi ìrún wa. anabi sallallahu alaihi wasallam sọ pé wàhídà kábàárà mọ̀kábìrú sílẹ̀ mọ́mú bá ti aláwọ̀ bàbá yìí náà ṣe. wàhídà kọ́ra àǹtìtù tọ́ba ti ń ka dákẹ́ hadith eléyìí wa nínú àbí dàwọ́ ni mọ́mọ́ sílẹ̀ pé hadith yẹn jáde tẹ̀lé pé tọ́ba tẹ̀ ní a máa ké tẹ́lẹ̀ ó ti padà ní a tún máa ké mọ́lẹ̀ ilé mọ́mọ́ sí láti ní ilé ẹ àkójú àgbà ìlà kórè àlùkò àná tẹ̀sẹ̀ àwọn lẹ́rù wa ń ṣe làálẹ́kọ́ tó hàmù tí wọ́n bá ń ké kọ̀ọ̀rọ̀ àná máa ń sìnkú ẹ kẹ́ gẹ́gẹ́ bó jẹ́ pé ìdákẹ́ yẹn òun ló máa máa rọ̀ yẹn lọ́rọ̀ sí èèyàn bí ní kéwú mọ́ lẹ́yìn lè mọ́mù. wọ́n rí ìgbà lọ́nà tó wá sọ fún wa àlùfọ́lá ń pé ọ̀nkà ni lágbo ìmá ẹni ọba nílé mọ́mù bí ń kírun lẹ́yìn rẹ̀. ọ̀kẹ́rà àtòlì ìmá mi làwọ̀ kẹrọ kéwú bí lè mọ́mù bá ké kéwú jẹ náà ọmọ àtàkéwú lọ́nà ìdí o. Ibn Abi Shayba إلى القطنين الماجة أو الإمام أحمد أطلع كتابا في الجواب القريب في تخريج أحاديث منار السبيل ìyẹn ní bí sílẹ̀ mọ́ bá ti ń ké oúnjẹ òkè wọ́n sílẹ̀ mọ́ bá ń ké oúnjẹ ó ní wọ́n lè ṣe kí ni ọ̀rọ̀ wọ́n lè máa ké oúnjẹ torí jábìrì la ló wí hadithi tẹ̀kẹ́ yẹn náà sọ báyìí pé láàbìrì kọ́lọ̀ jábìrì ń bẹ̀ yẹn ìdílé wọn bá ń ké sókè ní sọ. kólúnà ẹ̀sọ̀rọ̀ ìgbó àwọn máa ń kéwú láìla wàlá ọ̀f àti lálàntàrí kálífà ìmá lẹ́yìn lè máa mú ọ wá yẹn yẹn rẹ̀ dáadáa kí ọ̀rọ̀ kàtẹ́ ní lùkúwù láyẹn yín ní níbi níbi rákà méjì tí máa ń kẹ́yìn níbi àyílá àtàlánsárì náà á lè fàájì àná eléyìí wà ní súnà náà fi ní máa jà. wàyí ò ní sọ́wọ́ ipa tó fẹ́ lọ kí o ta ti ké ní. ẹ̀rí fáwọn èyí tẹ̀rí ràn lọ́wọ́ òun èyí táwa sálà yìí èyí kákan wí lọ́wọ́ kan pé tọ́ba kí ó lẹ́yìn lè mọ́mù níbi tí lè mọ́mù òun sókè ọláwọn tó fi jọ́nú àwọn sábẹ́ òṣìṣẹ́ ọlọ́run tó bá dẹ̀ ké ọláwọn tó fi jọ kìí ṣe aláìsí láti hákàdá sàdájọ láwọn nùsù mọ̀rọ̀ tó tí ẹlẹ́yẹ ń sìn àti rí nùsù tù tó ti rẹ̀ wá lọ́wọ́ ilé ilé máa ń mú bá dé ó sókè sí ìnira nídìí ìdájọ́ kẹ̀kẹ́ lẹ́yìn ẹ̀ tí o bá dẹ̀ ti ké sókè sáà náà máa gbé ojú aná lọ nọ́mà ní kíni ọ̀hún ti jẹjẹ yọjà pípa ti lo kéwù yẹn wípé àlejò ha abẹ ẹlẹtìláàfù dáàbò fún ọmọ ajé sáà yẹn níbi ohun tó máa ti pa ṣe ṣe àdùlé lórí tí ọlẹ́rìí ni o ká má sin àwọn olùmọ̀gbọ́ yìí o. bákan náà yàtọ̀ ẹ̀bùn sàáyé ó ní màá bá rẹ̀ ní mùsẹ̀túnà yùsẹ̀túnà ويحل هذا ويحرم هذا ما برح المستفتون يستفتون ويحل هذا ويحرم هذا ويبرح المستفتون يستفتون ويحل هذا ويحرم هذا فلا يرى المحرم أن المحلل علق للتحليل ولا يرى المحلل أن المحرم علق لتحريمه لا لا لا لا لا لا بابا لا لا من بنو لينا Yahya bin Sa'id alayhi rahmatullah ó lè rí àwọn alùpùpù àwọn tó máa ń lọ wá pàtàwá lọ́dọ̀ àwọn òbí wọn ọ̀yọ́ wọn ògbò wọn máa lọ béèrè pàtàwé ọ̀yọ̀ hìlò hàdá ọ̀yọ̀ hàbìrìmọ̀ hàdá ẹni wọn lọ fi yẹn agbẹ́lẹ́ ilé ẹ̀kọ́ àràmù lélẹ̀ ẹni tó kò nǹkan ní haram ọ̀hán ní rídíbẹ̀ tó pè lẹ́tọ̀ máa parẹ́ lè tàlílì yìí nítorí kó pè lẹ́tọ̀. bẹ́ẹ̀ dẹ̀dẹ̀ ẹni tó pè lẹ́tọ̀ òun ní òní rí bí alimaharri ẹni tó pè léwọ̀ ó máa máa parẹ́ nítorí kó pè léwọ̀ kí ló fà á ó yìí ṣe hábìlì àwọn méjèèjì lónìí òsínpẹ́ nìkan kan rí nẹ́sù kan tó fojú ẹ̀ báyọ̀ wá yapa sí tẹ́lẹ̀ ìbùkún bára mu tẹ́lẹ̀ ìbùkún ọ̀fẹ́ ìbọ̀lọ́. wọn ni eléyìí nílànà àfàwà kọ́ọ̀sìlù muhammadiyan àwọn míì tí wọ́n tẹ̀lé ẹ wàá rí imam malik àti imam shafi'i radiyallahu anhuma àtàwọn tó tọ́pa wọn. àwọn ni anna liftilafa idha tadafa'a fahuwa khata'un wa sawabun anna liftilafa. anna liftilafa idha tadafa'a fahuwa khata'un wa sawabun. الواجب عند الاختلاف والناس ضرب الدليل من الكتاب والسنة والإجماع والقياس على الحصول على الصواب منها وذلك لا يعلم وإن استوت الأدلة وجب الميل مع الأسفل بما ذكرنا في الكتاب والسنة فإذا لم يجد ذلك وجب التوقف ولم يجد القطع إلا بيقين وإن اضطر أحد إلى استعمال شيء من ذلك ولا خاصة نفسه جاز له ما يجوز للعامة من التقريب واستعمل عند إفراد تشابه وتشاكل وقيام الأدلة على كل قول بما يعبره بما يعبره قوله صلى الله عليه وسلم البر مطمئنة إليه النفس والإثم حاك في الصدر Sọ ẹ̀rọ rí ọ̀rọ̀ kejì lórí pé gbogbo ẹ̀ náà sì tọ́ra wọn. Àwọn tí wọ́n ní ìṣẹ́láàfù pé sáà ní pé gbà láàyè ìyẹn ni wọ́n dábàá ti jìhádì lórí ẹ̀mí. Gbà láàyè wà fún wa. Ọ̀rọ̀ yẹn ní òsì lè yapa sílé ìdáfẹ́ mú ìdàbí alára. Ẹ̀wá rí mọ́mọ́ lẹ̀ láti mọ́mú sáfì àtàwọn akẹgbẹ́ wọn wọ́n ní sẹ́rí ìyàtọ̀ ẹnu àwọn olùmọ̀táwì kò lè jẹ́ gbogbo ẹ̀mí ọkàn rẹ̀ tẹ̀. owó àkàtọ̀ ó ń tún wọ sọ wa àbọ̀lì. bàbá ní olùmọ̀ yí wélé yìí olùmọ̀ yí wélé yìí kò lè jẹ́ gbogbo wọn náà pátá ní ọkàn rẹ̀. a ní mistake a dẹ̀ ní èyí tó kọ̀ rẹ̀ tì mí ṣùgbọ́n ohun tó jẹ́ dandan nígbà tí ẹ bá ti báwọn olùmọ̀ ń ya pẹ́ẹ́nu tọ́lá tó tẹ̀lé ilé mi náà ní kìtà lọ inú tẹ́lá ọlọ́run àti súnná níbi ìtura rẹ̀ àti ilé jìmá fẹnu kò àwọn olùmọ̀ ẹ̀yà àtàfiwé lórí òṣòl lórí àwọn ìpìlẹ̀ yẹn alásọwádìí mi nìyà ni ó dúró tọ́nú ọ̀rọ̀ bí àwọn olùmọ̀ ń ṣe wọ́n yára wọn nímọ̀ sí àbá nígbà tí gbogbo mẹ́rẹ̀ẹ̀rin ta àtàlẹ̀ ká máa pààrọ̀ fúnra wa láàyò ọjà a lè ṣàfẹ́kù ká máa rí kan dáàbì lè wádìí ká lọ́rọ̀ rẹ̀ gbogbo sàn nínú ìyàfẹ́ mi yẹn. tó afáàlà wa lè sọ tó bá ajá sí gbogbo yẹn dọ́gba ajá wọn jàbá ìmọ̀ọ́rí máa lè àṣìṣà kéèyàn fi ilé ìjọba jọ yọrọ Ọlọ́run àti súnmọ́ àti ìṣòlá àrùsọlá nínú táwọn àpá yẹn yà pẹ̀lú lé lórí. tí ẹ wá tó á kílé àti wa ní ẹ kóra ró ní ẹ máa lá mọ́lẹ̀ pé káàkiri àyè sọlọ dáńtì. ilà àbíyẹ kéèn àfi kára rí dájú. kárábá wa níyẹn ọ̀rọ̀ tó wà lẹ́yìn mo gbọ́dọ̀ lo ọ̀rọ̀ olùmọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ yẹn tó àjájú pé ń tó lè wáyé fún ọgọ́rùn èèyàn bí èyí sáàpá òun náà wáyé fẹ́ nìyẹn mínísítà lè àwòkọ́sí ló mú gbàdọ̀ òdèrè fẹ́ sùn gbọ́dọ̀ lọ̀rọ̀ ẹnìkan ààrẹ ni tó jura wọn lọ ọ̀kan kan ò sì jọ sí ọlọ́run pẹ̀lú súnmọ́ ni wọ́n gbọ́dọ̀ lọ̀rọ̀ ẹnìkan tó àjájú pé wọ́n máa máa gbàwòkọ́sí nìyẹn tọ́ba ti gbé kí ní ẹwà farajọra wọn gan tọ́dẹ̀ ìyájú pé tọ́ka sí fún ọ̀rọ̀ kálukú lápá eléyìí yapa eléyìí yapa ohun tó gbẹ́sẹ̀ lé wa eléyìí náà mú tó gbẹ́sẹ̀ lé wa ní máa ń gẹlẹ̀ bẹ́ẹ̀ o kálukú ń gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ ọ̀nà tó kùn dáàtọ̀ ọ̀nà tó kùn dáàtọ̀ òun lè nẹ́bí sọ̀lá ọ̀sán láǹtú kọ́ wa rẹ̀ ọdún àlèbérò mọ́tùmá ànàbì ilẹ̀ ìnáf dáadáa òun ni mo fẹ́ mi bá balẹ̀ bí o ní wọ́n ṣe ń yapa yẹn ọ̀kẹ́ ń bẹ bọ́kẹ́rin yẹn ọ̀ balẹ̀ títí nínú àwọn ọ̀rọ̀ yẹn gbogbo ọ̀nà wọn sì ń kẹ́rì wọn wá. wàlẹ̀ ẹ̀ wàá rẹ̀ ṣe ń mọ́ àtàkì sọ́dẹ̀ ọ̀hún lèyí tó ṣe pé ń lọ sí ìbámu báyìí àbí àti àbí aláṣẹ. omi ẹ̀fọ́ ti ló sùn lọ́wọ́ nìyẹn. inú sùn ẹ̀fọ́ tá a sùn sálákú kọ́ wọn ni pé kọjá àmà yẹrí ibò làmà là yẹrí ibò. ìsílẹ̀ ń tó bá ń da iyèméjì ilẹ̀ fún ẹ. tí wọ́n ti ń ṣèyàpọ̀ ẹ̀mí á nìkan tó ṣe kọ́kànlẹ̀ ọ̀balẹ̀ tí á sì ní ìtọ́kànlẹ̀ òní balẹ̀. ọ̀wá lọ mú ìdí òsì ọ ẹ̀rí wọ́n nílé yìí nìṣe sí ẹni tó bá ṣe pé kò lè dá síra wò fún ara rẹ̀ bó sì wò ó gan kò lè rí kankan fayọ́ ajá pípé ìṣesí rẹ̀ jẹ́ ìṣesí àlàámà ìṣesí gbogbogbò tajá tẹran tó ṣe kó lè ṣàwọ̀ kọ́sì níbi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí yẹn táwọn olùmọ́dẹ̀ ti mú bàtà wá wá lórí ẹ̀ wà á mọ́ lè mọ̀ sóòlù àmẹ́ńtọ́ bá ti fóun náà mú sí lòun náà àwọn táwọn náà máa ń mú dájọ́ ẹ̀sìn wa kí ló jẹ́ mú sí ọ̀gá èròjà yìí ọ̀lẹ́sọ̀ ọlọ́dọ̀ ọ̀fẹ́ kan nínú gbogbo àwọn ọ̀gá ìmọ̀ta ọ̀rọ̀ rẹ̀ kò gbọ́dọ̀ mọ́ ọ̀rọ̀ ẹnikẹ́ni kò gbọ́dọ̀ mú dájọ́ kẹ̀kẹ́ wa. حتى يتبين له ثم ما في نفسه وجه ما يفتي به من الكتاب أو السنة أو الإجماع مفتي مفتي الإجماع دياو ثم ما في نفسه باي ojú mẹ́rin ń tọ́fẹ́ fi ṣèdájọ́ yẹn nínú sẹ́rọ̀ ọlọ́run kí ló súnmọ́ ń bẹ̀ kí ló súnmọ́ nù súnmọ́ kí ló súnmọ́ nù ìjìmá àbí ohun tó wà náà tún máa wọn kẹta kálẹ̀. mo dábìlì kí ọ̀lẹ́ tàwọn mọ ọ̀rọ̀ kan náà àwọn olùmọ̀ wa. حدثنا الشعري قلنا اجتمعنا عند ابن جبيرة جماعة من قراء أهل الكوفة والبصرة قلنا أقول lọ́dọ̀ ẹni tó ń pè ní bùnú kùbáyà pẹ̀lú àwọn èèyàn kan náà àwọn kùrọ̀ àwọn aráàlú kùránì ní kúfà àti bàtàrà ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ìbéèrè lọ́dọ̀ àwọn olóbi lọ́dọ̀ ẹni tó ń pè ní Muhammad siri àtàbí ìjẹlẹ rọṣùmọ̀mọ́lọ́ ọ wá ń bi léèrè ọwọ́ bẹ̀rẹ̀ sí ní dáhùn ìwé ọlọ́ fúlánù lágbájá sọ báyìí ọ̀fọ́ ọ̀la fìlànù kádà lágbájá sọ báyìí ọ̀la fìlànù kádà à ìfúnnù gùbẹ́rà wa sọ pé kọ́dí àtibárìkà àǹdẹ́rì wá kéde àfa alágbájá wí àfa àtàmẹ̀dún wí àwọn àfa àtọ̀ kálẹ̀ yìí ti pọ̀jù ọ̀bí ayé ẹ̀kọ́ olè ní àákó ìwà lè ní ọmọ mbẹ́ ọ̀ àfa àbá ní ẹ̀fù tàlẹ̀ lè náà ṣe mú ìlọ́ba fẹ́ mú fúnra rẹ̀. Ibn Hubayra ni ọ̀sẹ̀ sẹ́mi àṣeyìkọ̀ àìmán àfa àgbọ̀ mímọ́ tó tọ́ lọ́wọ́ ọ̀hìn nàbí láti yìí. Tí wọ́n bá sàtìlẹ́yìn fáfá pẹ̀lú káfá náà lè ronú kó lè mú àlàyé wá ìdèmí sí òpin ká lọ́rọ̀ yìí náà láti gbà á ọmọ yẹ gbogbo ẹni kọ́ dáwọ́ arú ẹ̀yà tọ́lé o lọ́wọ́ àti bọ́ọ̀tà àwọn èèyàn máa gbọ́ sí ìdí rẹ̀. Iye wọn bá ti láwọn ń taró kọ́ sáré rà ní kẹ́mẹ́ kóbó, ó sì lọ́ fi pásọ. Bẹ́ẹ̀ lọ́wọ́ ti faró pásọ yẹn, a ní gbóòórùn tọ̀. Ọ̀run àrò là máa gbọ́. Wọ́n fẹ́ pé kò gbọ́dọ̀ pẹ́ tí ọkọ̀ gbọ́dọ̀ máa yọ owó rẹ̀ níhun tí ó Ìtumọ̀ rẹ̀ ni gbogbo kọ́ dáwọ́ aró ni ẹ̀kọ́ yá lé. kẹ́ni ọba jó lùmọ̀ kọ́ má sọ̀rọ̀ ẹ̀dí mọ̀ kọ́ lè dì mọ́ tí ọba fi mọ́rọ̀ kẹ́nu ọ̀rọ̀ àwọn olùmọ̀ a yóò rí nkẹ̀kẹ́ tí ó lè fi sí ẹ̀dá àtúmọ̀rọ̀ sọ̀rọ̀ yìí lọ́sọ̀ lọ́sọ̀ náà yóò rí tó fi sí nínú ọjọ́ ọlọ́run àti súnà nàbì sùlọ́ àlọ́sùlá lọ́jọ́ tó fi mú ọ̀rọ̀ yẹn àbínú ìjùmọ̀ àbínú ìyá rẹ̀. ẹ̀rí fọ́rọ̀ kejì la wà lórí ẹ̀sà sọ ti jọta kọ́kọ́. ọ̀nà lórí fáwọn olùmọ̀ ń yapa ẹnu kò túmọ̀ pé ogun ẹ̀ lọ́gbọ́dọ̀ jẹ́ òdodo. wọ́n wọ́n Imam Malik léèrè alayhi rahmatullah nípa ìyapa ẹnu àwọn sàádé òṣìṣẹ́ ọlọ́ ọ̀fọ́ ọ̀là kásá ọ̀hún ọ̀sọ̀wà. wọ́n ní mistake lè wà bẹ́ẹ̀ yìí lọ́kọ̀ rẹ̀ bá ti wá rí bẹ́ẹ̀ ọ kó pájú. Fáńdò ìyá rẹ̀ wọ́n wò yẹ sí ojú ọ̀nà ìwọ̀n sí ìwà mọ́. Èwo lọ fara jẹ rí bó ti wà nílẹ̀. Ọ̀sẹ̀ dá lórí ìgbòsí lórí àlámọ̀ yẹn yìí. máa àwọn méjèèjì ń sọ nípa lẹ́yìn sàkàmọ́ kọ́ọ̀là náà sún o kìí ṣe báwọn kan ṣe ń sọ lẹ́ni pé ọ̀rọ̀ àkọ́kọ́ dọ́gbọ́n sí ìdáná èyí tá à ń bá lọ tẹ́lẹ̀ táwọn fi fi ìta òjà ìgbàláyè bẹ́ẹ̀ lẹ́yìn sàkàdà rè orí bẹ́ẹ̀ o ìnẹ̀mọ̀ òhùwà kátó ọ̀n wọ̀tọ̀wà kò ṣeé ṣe ká sọ pé òdodo ilé òdodo ilé ọ̀tún òdodo ọ̀tún ọ̀tún ìbàdí. يحيى عليه رحمة الله wọn ni aláyẹsù bùn sáàd òun wí báyìí pé káwọn bá rí ìtìláfà àwọn olùmọ̀ àkàdùnà fíhi bil àhwá tọ èyí tá a lè fi rọkiri kájá tàbá mélì yóò jà pípa mú ìjọba ìtọ́tọ́ náà tàbá mú eléyìí lẹ́ẹ̀kan ọ̀rẹ́ yọkàn náà ni ọ yọ wọ àwọn ọ̀rọ̀ tó yí ká rẹ̀ dáadáa nígbà yẹn làwọn fẹ́ẹ́ fẹ́ẹ́ àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ tọ́wọ́ alágbọ̀dọ̀ Imam Malik alayhi rahmatullah ó yà pa àwọn sàhábà mọ́tẹ́ ẹlóbìnrin tó ìkìlẹ̀ wà nù ẹ̀ńtọ́kọ̀ rẹ̀ ti lè wà nù ọ̀sùnmọ́fà àlẹ́yíká ilé ìṣẹ̀lá wọn náà sì gbìyànjú ni ìrọ̀bá pẹ̀lú gbọ́n náà ni wọ́n sọ dọ́dọ́ gbàláyè ni apẹnu wọn jẹ́ Ibn Wahab ó ní Malik sọ fún un pé ya Abdallah adìmọ̀ sẹ́mi àìsàwà hasbuk يا عبد الله أدي ما سمعت وحسبك يا عبد الله أدي ما سمعت وحسبك ولا تحمل لأحد على ظهرك واعلم أنما هو ختم وثواب انظر لنفسك فإنه كان يقال أكثر الناس من باع آخرته بدنياه أكثر منهم من باع آخرته بدنياه tọ́ ibùdó wà hàp rọ̀tùmọ̀ ọlá wọn tún máa ń sọ fún ìpè ìrẹ́rú ọlọ́run á sì ti máa sọ ní àìsà mo tó o bá gbọ́ mo wá báwọn èèyàn wà wọ́n lọ dáhùnmí àhàdé aláàzáhàrí bá bẹ́ẹ̀ nìkan gbẹ́rù sẹ́yìn ẹ̀ àwọn ọ̀gá sọ pé ọgbẹ́ ẹ̀rọ ẹlẹ́rù lọ́wọ́ àbíkọ́ olóṣù ọ̀pá tiẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n àìlà nǹkan lọ́mọ́ ibi anáma ọ̀hún aṣọ ohun ọ̀sọ̀ ààbò ọ̀rọ̀ àwọn èèyàn àwọn olùmọ̀tọ́ fẹ́ máa tó kí yan mistake àtòdodo ni o wọ́n sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ ìwọ wò ó sí ọba sí ń bẹ̀. wọ́n nítorí pé wọ́n máa sọ báyìí pé àṣàrò náà ẹni tó pàdánù jù òun lẹ́nu tó ta ọ̀run ẹ̀ pẹ̀lú ayé ẹ̀ ẹni tó wá pàdánù jù tó pàdánù jù sẹ́wọ̀n pẹ́lẹ́ yìí ọ̀sìn ara rẹ̀ jẹ ní bóyá ń gbọ́ ọ̀sìn ẹ̀jẹ̀ sẹ̀ jẹ ó súnmọ́ kọ́ máa yóò díẹ̀ díẹ̀ abẹ́ sí gẹ̀ẹ́sì ṣùgbọ́n tó wá pàdánù jù yẹn lọ òní máa bá àṣírádà òní lórí àwọn ire ọ̀tá ọ̀run rẹ̀ pẹ̀láyé ẹlòmí máa kọ́rọ́ lọ́wọ́ káàkiri lóbi hẹrẹ lémọ̀ tí ọba hánú nẹ́sù àtẹ̀tẹ̀ ọ̀rọ̀ tó yẹ òun ní omi sọ̀rọ̀ tí ọba yé kò yé wọn lọ bò mí wọn yẹn pọ̀ tọ́wọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀gbà aláwọ̀ yẹn kẹ́ máa sọ pé ìṣẹ̀láfà àwọn àṣàjọ ọ̀sùn lọ́dọ̀ tọ́lá fi dálé kàtà ọ̀sà ìgbàlá ìwà àwọn ìgbèrè ṣe bẹ́ẹ̀ o ìnáwó àwọn akátọ̀ ọ̀hún wọn sọ gbogbo ẹ̀ ó lè jẹ́ òótọ́ òótọ́ kan wà nílẹ̀. ìgbàjẹ́sìn ọwà bẹ́ẹ̀. ṣùgbọ́n o wọ́n á fẹ́ sun lọ́rùn sí pé tá a bá tẹ̀ nígbà láàyè bẹ́ẹ̀ ìgbà láàyè tá a lọ́wọ́ àbẹ̀ yẹn lálàyé. Ismail al-Qadi ó ní innama at-tawsi'atu fi ikhtilafi ashabi rasulillah. innama at-tawsi'atu fi ikhtilafi ashabi rasulillah sallallahu alaihi wasallam. توسعة في اتباع الوقت فأما أن يكون توسع بأن يكون الناس بقول واحد منهم من غير أن يكون الحق عندهم فيه خلع ولكن اختلافهم يدل على أنهم اتبعوا اختلفوا هذا هو إسماعيل القاضي رحمه الله wọ́n ni ìgbàláyé ń bẹ níbi ìyá pẹ́ẹ́nu àwọn tàbí òjijì ọlọ́run tó láàrẹ̀ sílẹ̀ ìgbàláyè tá a sọkọ́ wà ń bẹ̀ táwùsì àtún ti ṣe àdìrà yìí ìgbàláyè tí a lè lò lákàrí wa ṣùgbọ́n ká sọ fún ìgbàláyè ipe yẹn kan lè mọ́rọ̀ ẹnìkan náà àwọn sáadé kọ̀ọ̀bá àmájà sípò sọ́ńbẹ lọ́dọ̀ rẹ̀ àà irú bẹ́ẹ̀ kọ́ ọ́ wọlákin na ṣílá famu àmọ́ ìyá fẹnu àwọn sàbẹ òṣìṣẹlọ fúlàrẹ fúlà níbi àlámọ̀rí kan. ẹ̀yin ò mọ háàtì ẹ fún àwọn ọmọ yẹn sáàrin yín ariwo yẹn ti pọ̀jù. àmọ́ ìgbàláyà àwọn sọhábà yẹn ń tọ́ka sí pé àlá àdínàmọjẹta àdó pàṣẹlẹ wọ́n lo làákàrí wọn níbi ohun tí wọn ọ̀rẹ́ rí. ọwọ́ ẹ̀fọ́ sí làákàrí orí bákan náà. látọ̀rẹ nísìn afẹ́sọ kínní ta fi ń sọ̀rọ̀ yìí kínní makrofóònù láì ní lórí ẹlòmílẹ̀ wò pé wọ́n lọ mú kínní ìbẹ́pẹ wọ́n kì í bọ̀ ẹ̀dùnmọ̀ kínní ti ń bẹ́ẹ̀ ní ìbẹ́pẹ yìí lákàyè kan lòún lò yìí ẹlòmí ẹ̀jẹ̀ bá lọ géèjì kan nígbà tá a rí rìn yìí káwa mú kìkẹ́ ká so báyìí lákàyè kan lè léyìn ẹlò ẹlòmí ẹ̀jẹ̀ àfilẹ̀ kí ló fà ń torí pé kò sẹ́ni kan tó fẹ́ báàkì wa lórí rẹ̀ pé báyìí ni ká ti ṣe máikrófóònù yẹn báyìí ni ká ti so mọ́bì gan o wọ́n ní kí wọ́n bá ń sọ pé sáwùsì àtọ́wùsì àyẹn ni wípé ìgbà táwọn sọ̀hábọ̀ ò rẹ́rìí sí ẹ fún àlámọ̀rin yẹn kálukú lu làákàyè rẹ̀ làákàyè dẹ̀ ti kíni ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀ kẹ́lí fún àwọn Yorùbá náà wà lọ́wọ́ tó wù ní òwú ẹ̀ òye tí wọ́n pa ọkọ̀ ọ̀fẹ́ mi tẹ́lómi bá àwọn obìnrin wà á ah, ó sì kú pàjù ẹgbẹ́rú ọlọ́run ọba kan tó lóun fẹ́ fẹ́yàwó láti jọ́ ni mo ti ní ìyìn tẹ̀ láwọn yẹn lọ bí wọ́n bá ti fẹ́ fẹ́yàwó ọ̀wọ̀ kó pè mí ìníwá mọ́tọ́ bá di oúnjẹ yíyọjú nítorí pé nẹ́sù wà lórí eléyìí pé ẹni wọ́n bá pè sí àpèjẹ bí ọ̀bá dáhùn ó ti tẹ bàbá akásùmọ̀ ní sallallahu alaihi wasallam ṣùgbọ́n pé mi wà lọ sí pẹ̀rẹ́ tó padà wọ ọ̀daràn tó wọ́n ń ṣe é bèbí ní alára náà ọkùnrin sọ̀rọ̀ fọmọ fún lásìkò ọlọ́nkọ́sà tún ṣe wa pàwọ́ rájá bí bọ́ọ̀lù ọlọ́ọ̀nù ẹ̀kọ́ lómi yóò ṣe bí ahmed sunna lómi ọ̀sẹ̀ lọ́wọ́ tán àwọn padà rí i pé ògbólógbò alòmìnira ni. pẹ̀lú ọlọ́wọ́n ọba yìí nìyí ó ní wọ́n fẹ́ fẹ́ yàwó àmọ́ṣàlọ́. nígbà tó lọ́wọ́ tó bá a gbé ti báyìí àbúrò ọmọ tí wàá gbà kan. ọmọ wa lóun fẹ́ rẹ̀ àkọsílẹ̀ ìfì bó bí ẹ̀ àbájúmọ̀ ah, sábọ̀fà àmọ́ dáadáa. Gbàgbà aláwọ̀ bọ́ kí ní ìtọ́gbà tẹ̀fà àtàwọ́kò yìí, gbà wọ́n sì ní wọ́n ní ẹ̀yìn ẹ̀ta kókò rẹ̀ kan bá so ń dòdọ́ nírọ̀lẹ́ ìjọ ni. Bàbẹ́rẹ́ ọlọ́run gbọ́ sí obìnrin wò tán. Ọdájú gbọ́gbọ́dọ̀ ti gbọ́ sẹ́rẹ̀ o. Ọba ní òun rí pé ó pupa láàárín. Ọmọ yóò wọ nìkan kù tẹ́lẹ̀ ìgbìyànjú lórí kọ́lọ̀ rẹ̀ ara rẹ̀ wà ní dán ròdòròdò ah púpọ̀ àti ròdòròdò iná làwọn èèyàn máa ń wá káàkiri ọ̀sẹ̀ bẹ̀ sí wọn rẹ̀ àgbà tó fomi ìlílẹ̀ ọ̀nà ẹ̀hán ẹ̀tì tẹ̀lé ìgbòrò rẹ̀ jọkíjọ ìgbà kí ìgbà ẹwò kẹwò lẹ̀ ọba ti yẹn jú ẹ̀ tán hàn kò pè wá àwọn àti ìjà péjẹ́ sí mọ́kọ́ wá lọ ní ẹ̀ kébì wá lọ́dọ̀ ẹ̀ jẹ́ mọ́ rí àbá ẹ̀ bẹ́ẹ̀ ni mo mọ̀ rí ọ̀kan náà mọ́ sí i. àwọn tó kú lè fúyẹ́ tù ní ìsìnkú sí tún yẹ̀ wo òun làwọn tó ti níyàwó lé tí yẹn sì ń fúyẹ́ àwọn tí wọ́n lè bá sẹ́ bí ọ̀sẹ̀ wọ̀ láti. mo tún sẹ̀yìn ọmọ wa lójú kòkòrò ẹ lọ fẹ́ àwọn tó ti níyàwó lé naam àgbẹ́gbẹ́ wọn máa fẹ́yìn ọmọge lọ́kùnrin náà ṣùgbọ́n bí ọba ṣe ṣe sí ń tó ń bẹ ń lé rẹ̀ ó múrò ìwà ìyẹn kọjá tó yàn ọ́sẹ̀ máa wájú ságẹ̀ lọ́kùnrin yẹn ni àbí ságẹ̀ yóò náà rí àwọ̀ ẹ̀dùn bímọ ìyẹn ní ìdìgbọ́ tẹ̀ máa wájú tí máa ń fi bí ipa ìwọ ọmọ bó ṣe fẹ́ ní ìbọn náà ní ìjáàbù ìjáàbù tọwọ́ ni wọ́n rí pé léyìn fẹ́ lè má dà lójú ọ̀nà wọn. oúnjẹ ni o torí tí obìnrin bá jẹun lójú ẹ̀ yóò máa tóbi ìṣojú téèyàn wá nídìí kí ẹ tún sẹ máa béèrè yìí pé ẹ ń gbọ́ ṣe ń tọ́jú ìyàwó ǹjẹ́ téèyàn bá fẹ́ sí ọ̀tọ́jú ẹ ó sì máa wáṣẹ ilé ìdíkàjì lẹ́yìn náà ní pé ẹkún lọ sádùúgbò mi wọ́n gbọ́n ọ̀sọ́ pé àti ni àbá ń tọ́jú ìyàwó ṣùgbọ́n ìkúkù alúbàjẹ́ sọ nípa bẹ́ẹ̀ ìyàpọ̀ ẹnu tó bá wá lọ́sọ̀dọ̀ àwọn sọ̀hábà táwọn sì àtà lọ́wọ́ ń bẹ̀ ìṣe wípé kálukú kẹ́ ń sọ ohun tó wù kíní yìí ò lẹ́rìí tẹ́lẹ̀ kálukú wá gbìyànjú láti lọ síbi ohun tó wù yóò wọ̀ ẹ́tíkẹ́tì kálukú gbìyànjú làákàrí rẹ̀ ọwọ́ ajá pé ohun tẹ́lẹ̀ yìí ró ọ̀tọ̀ kìí sábà papọ̀ èèyàn gbé wá èèyàn gbé wá ìdè kan náà lẹ́sìn jọjá sí àdúgbò sí akékeré tẹ́lẹ̀ ìlọ́kọ̀ rẹ̀ sí tẹ́lẹ̀ ìyàn ọ̀kọ̀ rẹ̀ sí. àbọ̀rọ̀ náà ní ẹ̀rí ọ̀rọ̀ tá a fà wáyé ìmọ̀lẹ̀ ọ̀kọ́ ọdún sọ yìí. ah àṣàmì ti gbẹ̀ mí. ìka máa lérò bẹ́ẹ̀ ẹlòmíì ló yóò kó sí nìyẹn bá tí wọ́n bá ti sọ̀rọ̀ kẹ́ta ẹ sọ̀rọ̀ kẹ́ ọ̀gbọ̀n ìkútàlá pàfi ìjìnlẹ̀ ọ̀la náà. Ah, àwọn olùmọ̀ yapa lórí ẹ̀ ìbọ̀rọ̀ méjì ní bẹ ẹ̀ tó bá jọ̀rọ̀ méjì sẹ́kò sẹ́yìn ló fi sẹ́rì ẹ̀ tó dà tó bá jọ̀rọ̀ méjì sẹ́kò gbọ́ ọ̀rọ̀ méjì ló dẹ̀ kọ̀rẹ́ẹ̀tì má fàájì lọ́wọ́ tá a sọ pé aráàlú tó bá jẹ́ halal ajásùgbé kò ní jẹ́ haram tó bá sì jẹ́ haram ajásùgbé kò ní jẹ́ halal ohun tó sì fà á tọrọ fi ń pín bẹ́ẹ̀ òun ni pé kí níyàn lẹ́rìí nípìnlẹ̀ á gbìyànjú lórí ẹ̀ kò sì yára pé mo káàbà tó lé lórí ọ̀sán wọn fà lẹ́fẹ̀ẹ́ wọ́n ní ashab nínú kéwọ́dé àṣàbùgbọ́ wọ́n ní wọ́n bí mọ́rin ìpìlẹ̀ rẹ̀. عمن أخذ بحديث حدثه ثقة عن أصحاب رسول الله صلى الله عليه وسلم أتراه من ذلك في الساعة في السماع أشهد سيد مالك عمن أخذ بحديث حدثه ثقة عن أصحاب رسول الله صلى الله عليه وسلم أتراه من ذلك في الساعة وقال لا والله حتى يصيب الحق وما الحق إلا واحد قولان مختلفان يكونان صوابا جميعا وما الحق والصواب إلا واحد wọ́n ní wọ́n ti mọ́ Málíkì léèrè nípa ẹni tó gba àdéhùn kan títí kan sọ fún pọ́wá látọ̀dọ̀ àwọn sáájú ìṣẹ́ ọlọ́run láàrin sílẹ̀. ọ̀hání ǹjẹ́ ìgbàláyé ń bẹ́ẹ̀ mú un ọ̀rọ̀ méjì ti ya para wọn a àfààní láwọn lọ hátà yusiba alhaq tí kìíní yóò fi ṣe déédéé òdodo ni sádẹjẹ lọ yé wa tọrọ bá ń yapa jù bẹ́ẹ̀ lọ wọn mọ ní hapò ilà wáàkì òtítọ́ gbọ́dọ̀ jẹ ọkàn lọ. ọ̀wùlẹ́ni mọ̀kútẹ́lifán ọ̀rọ̀ méjì tọ́kẹ́yìn dára wọn yẹ̀kù náà ni sọ̀rọ̀ àtàjẹmíyá méjèèjì náà ni ọkọ̀ rẹ̀ sílẹ̀ kan náà wọ́n mọ̀ lè hapò wọ́n sọ̀rọ̀ àbó ìlà wà. mo dábì gbìyànjú ni ẹ̀dá àbí kẹ̀mọ́ àtọ́ pé àwọn àbá àyà pa náà. أري أبو خالد القاني أم ظهر سفنان ike kakra lé kitab al-qisma sọwọ́ kà fún mi kíra al-qisma al-qisma yá wọ́n lè gbèrò tógún pínpín fún àwọn olùmọ́kà ti ti síra lórí rẹ̀ pa apá kan ní aláfàfíì al-quduri al-qisma pínpín fún ìpín ogun ìpínlẹ̀ àwọn ọ̀rọ̀ ṣùfà lórí fáwọn dúkìá kan ń bẹ láàrin àwọn èèyàn sá. àfààní àlà àdìnílá àkóòlù fíhì ńlá bí ham ní ìlú sọ̀n kankan bí àyàfi pẹ̀lú nǹkan márùn. torí pé àwọn ọ̀rọ̀ nǹkan bíi márùn ló máa máa wí nù rẹ̀. Ah, bákan náà alimami ṣàfihàn wọn lóun náà kàn fà ìṣe ìlàfà àdó ọ̀túnlàfà ọ̀túnlà wọn ni. أصير منا إلى من وافق الكتاب أو السنة أو الإجماع أو كان أصح في القياس وقال في قول واحد منهم إذا لم يحفظ له مخالف منهم سرت إليه وأخذت به إذا لم أجد كتابا ولا سنة ولا إجماعا ولا دليلا منها هذا إذا وجدت معه الخلاف قال وقل موجود ذلك. أي الإمام الشافعي عليه رحمة الله لكن صار نبع يقينا وسعده في الله. oníbi àgbẹ̀ ń bá wá wọn bá ṣe déédéé ìjọba ọlọ́run lè ní ọlọ́ọ̀rẹ́ ọ àbó ṣe déédéé súnà òtúmọ̀ ọkọ̀ yẹ bẹ̀rẹ̀ tàbí òun lọ́rọ̀ dáàbò parí rẹ̀ ẹ tẹ́lẹ̀ ìwájú ọ̀tá rẹ̀ ní ìmú bẹ́ẹ̀ kọ́ àbí ìtọ́ ṣe déédéé ìṣúná àbí ìtọ́ lálàáfíà nínú ìyá rẹ̀. wọ́n lọ́wọ́ sọ bí gbólóhùn yẹn kan nu wọn pé ìjà ìlànà ìfún àtúlágbó mu káwálé fún mi sì ń bá rí ẹnì kankan tó yapa ìkan náà wọn sáré sẹ́ríkù ilé ìkọ̀sẹ́nì kankan tó yapa rẹ̀ ajá sí máa mọ́rọ̀ sáré màá sì mú nǹkan yẹn sí ìbátan rí fẹ́ràn ọlọ́run tí ń rí súnà tí ń rí ìjùmọ̀ tí ń rẹ́rí kankan bẹ̀ lórí ẹ̀. mo bá rí kìyàsù pẹ̀lú rẹ̀ ọ̀kan lànà yóò jáde dálé wọ́n jèrè ọwọ́n ọwọ́n ọ̀rẹ́gbẹ́yìn ọkàn mọ́rọ̀ lásán láìsẹ̀ ní rídì gẹ́gẹ́ tí ó fi sínú gbogbo àwọn kan wáyé ó kéré tó kìí sábà wáyé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Al-Muzani ó ní ọ̀dọ́yà náà ní ọ̀rọ̀ òkúbi làkọ́ ìyàtọ̀ ní ọjà ni wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lẹ́ rẹ̀. Wọ́n ní eléyìí pẹ̀lú àkójọ wọn pé àwọn olùmọ̀ nínú gbogbo àwọn àkókò yóò ṣe rò bá àdúgbò apá táwọn máa ń takora wọn. Níbi wọn tí wọ́n bá yàtọ̀ ẹnu bẹ̀. Ìdájọ́ tó fojú yẹn máa wà ala ala yọ̀kọ́lá ẹ̀là ní ọjà wọn sọ̀rọ̀ kẹ́kẹ́ àyàfi pẹ̀lẹ́ rí láti jẹ́ lọ yé yóò fẹ́ òtítọ́ ní bí ìwà jìnnì ọgbà wa àwọn èèyàn onímọ̀ الشافعي عليه رحمة الله إن àwọn pẹ̀lú adájọ́ ìkúdọ̀ oní أن القاضي والمفتي أن القاضي والمفتي لا يجوز له أن يقضي ويفتي حتى يكون عالما بالكتاب ولما قال أهل التأويل في تأويله وعالما بالسنن والآثار وعالما باختلاف العلماء حضر النظر الصحيح الأول ورئ المشاور فيما استدي عليه وهذا كله مذهب مالك فصائر الفقهاء المسلمين في كل مصر يشترطون أن القاضي والمفتي لا يجوز أن يكون إلا بهذه الصفات. أبو عمر بن الإمام الشافعي رحمه الله من نزلة خمسة لأدب القضاء ẹ̀kọ́ tó yẹ kọ́ wà fáwọn adájọ́ ó ń adájọ́ ọgbọ́dọ̀ mú dájọ́ wá tí ó fi jẹ́ àlèmọ́ bìlìkìtàbí lọ́mọ tọ́lọ̀ lọ. àti wọn báwọn àlùtàwé àwọn tó máa ń ṣe tẹ̀sí rẹ̀ tí wọ́n fi ń kú tọ́lọ̀ ọlọ́run wọ́n fi ń kú àwọn àyà. adẹ̀tú nímọ̀ fi súnà nípa súnà àwọn àṣà yóò tún nímọ̀ fi ṣe láti ìlànà náà ìyá pẹ̀lú àwọn olùmọ̀ yóò tún lè wòye dáadáa. bákan náà yóò tún lálàáfíà nílàákàrè yóò tún lásàjẹ yóò tún máa àsàjẹ gbégbé ọ̀sàlẹ̀ jẹ ọ yóò bẹ̀rù ọlọ́run làgbàlérò bákan náà yóò tún máa jíròrò níbi ohun tó bá rú lójú abáwọn olùmọ̀ ẹgbẹ́ rẹ̀ jíròrò wọn ni gbogbo nǹkan kan kálẹ̀ ìmọ̀já àbọ̀ náà náà àlè ìwà àtọ̀lá àtọ̀pọ̀lọpọ̀ àwọn ìfọ̀há àlùsílẹ̀ ní gbogbo ìlú wọn dá májèmú pé ẹni tí ọba jẹ́ adájọ́ àtọ́dọ̀ rí lónìí ní ara rẹ̀ ẹ̀rí wọ́n ti dẹ́gbẹ́ ọ̀rọ̀ Abu Hanifa ọ̀jẹ́ yọ̀kan nínú ọ̀rọ̀ tá a bá lọ rẹ̀ nígbà tí wọ́n ní Abu Hanifa sọ pé ẹ̀ láwọn ọ̀sáájú òjijì ọlọ́run sallallahu alaihi wasallam máa ń mọ́rọ̀ ẹni ọba wò nínú wọn wọ́n la ákùrọ̀jù àǹkọ́ọ̀lì jẹ́mí àìhìn ṣùgbọ́n wọ́n ka wọn sàbílẹ̀ rẹpẹtẹ níwàá kọ́rọ̀ gbogbo wọn sì ń rìn ní wọ́n tó sì mọ́ ó fi lẹ́dà fún mi kí n wòye sí ọ̀rọ̀ ẹlòmíì sí ọba yàtọ̀ fáwọn sọ̀hánà nínú àwọn sàárẹ̀ àyìn àbáwọn tí ọ̀sán àwọn sàárẹ̀ ọ̀rọ̀ kan ní ẹjọ́ àbọ̀ àyè àyè àtúwà ẹ̀rí wọn ni bàbá wò wọ́n má ṣe yí pé àdéhùn ìdá sọfọ́sọ yìí lẹ́ẹ̀kan làbá bẹ́ẹ̀ ṣiṣẹ́ tọ̀ àdéhìsì àtàbí kanujo ibi àwọn sábẹ́ mi dàbí ìràwọ̀ tàbí wí níbẹ̀rẹ̀ síra wa ń sì gbà dábẹ̀rẹ̀ kí wọ́n ní kọ́ bí ayé him ẹ̀kọ́ dàdẹ́ ètò ìhì dàdẹ́ ètò ẹni yóò tó lè sọ́kọ́ pọ́sì ẹ̀ wà mọ́nà. wọ́n ní wọ́n tó jẹ́ orú ilé ìmọ̀ àkọ́sí náà lọ tí e, a lè gbogbo àwọn sọ̀hábà rẹ̀. ẹ̀kọ́ bíi mọ́sálà ànábì ọlọ́run ọ̀rẹ́lẹ́dà rẹ̀. ẹ̀kọ́ àwọn àfáàgbà méjì ti yàtọ̀ ẹ̀. àfáàgbà àkọ́kọ́ kan Àìṣà radiyallahu ta'ala anha. àwọn lẹ́nu ọdún sọ pé ọkọ̀ àwọn rọ́lọ́run ọdún táàzọ̀ màá lọ́mọ́ ìpínlẹ̀ àti irọ́ ńlá lọ́ba. àbáàgbà kejì haburu hazi umma abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma àwọn ní òjijì ọlọ́run bá kọ ọ̀rọ̀ á lọ́gbà orí àtẹ̀dá rẹ̀. torí yá gbé àpáwọ̀ àti àbúlé ẹ̀ṣẹ́ nínú àwọn tó ń sọ̀tún mọ́ tẹ́lá tó ń pè ní mùsùlùmí ti أحمد عليه alayhi rahmatullah nígbà wọn fi dé tí wọn débi àdéhùn ànábi orí àtẹ̀dá rẹ̀ wọn kọ́rọ̀ yẹn wá àwọn náà wọn ṣe tààlé fún yẹn bóyá wọn fi sínú ààbò yìí wípé ọ̀rọ̀ kẹta ò gbọ́dọ̀ jáde. tí àbá rọ́gbọ́n dáàbò kájẹ sọ pé àfa àwọn gbìyànjú pé a lè rọgbọn bá ti ṣe jámù láàrin alkọwulẹ yìí kakọrọ méjèèjì jọ ó rí korí. pé ká sọ pé rírí sí àwọn àìsàn ọ̀dọ̀ lọ́sàlẹ̀ àìsàn táwọn ń sọ òun ni rírí lẹ́yìn ó fojú òun yà wá ń sàkọ pé ẹni ọbẹ̀ sọ pé òjijì ọlọ́run fojú agbárí rí àtẹ̀dá rẹ̀ ìrọ̀lá torí pé tí nínú yẹn ọba jẹ wáyé ọdá àlùjẹ́nà ọlọ́run kò fi ta wá lọ́rẹ lẹ́yìn àlùjẹ́nà ike ká gbé ọ̀rọ̀ tìyàwó àyìnká síbẹ̀ àmìkànnà àlùjẹ́nà ṣùgbọ́n tí a fún àwọn àgbà Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma ká gbé yẹn lórí wípé rúkìá pàṣípìyà ẹ̀mí tẹ̀mí rí yẹn sì lè wáyé ẹ̀rí. sọ nípa bẹ́ẹ̀ Muhammad ibn Abdulrahman ṣèyàn bí wọ́n ní mo sọ fún Imam Ahmed pé táwọn ọ̀gáàgbé ìjọba ọlọ́run bá ń ya ọgbẹ́ mi mọ́ńdálà kan sáà lè wọ̀rọ̀ wọn káwo mọ́ni sọ́wọ́ abomi ni wọn ṣẹlẹ̀ ọ̀hún káwo ta tọrọ ẹ̀kọ́ rẹ̀ sì ká tẹ̀lé. àwọn ọmọ ọmọ sọ fún لا يجوز النظر بين أصحاب رسول الله صلى الله عليه وسلم بعد الذين صاروا لا يعلم صاروا الله ما نرى فكيف على الوجه في ذلك أبو أبو أبو لا جاهل جو لامسك أبو لامسك كلا سنوين تقلد أيام أحدث أنا بقول أن أقول لا يعلم ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ ṣe tààlé kò sọ̀rọ̀ ìmáàmù sọ̀lẹ̀ wàkí lọ́kọ̀ wọ́n. wọ́n ní ààrẹ rí sí káṣí mẹ́rọ̀ rí sí wọn táwọn tàbí bá ya pa ẹnu lórí ẹ̀ ọkẹ́ pé ọ̀kẹ́ ló nífẹ̀ẹ́ ọ̀kẹ́ ló nífẹ̀ẹ́ ló fi mú ọ̀rọ̀. خوفا من التفرق إلى النظر فيما شجر بينهم wọ́n máa dẹni tó fẹ́ lọ mú sáǹdì láàrin àwọn àfáàgbà méjì táwọ̀ lọ láàrin wọn. báyà wọ́n fẹ́ hèsì mọ́mọ́ àlíyù ni àbí Muawiya ní Abi Sufyan lọ́fẹ́ dé ọ̀nà ń lọ́fà nìyẹn. wàhálà fún bàbí ìbáàdùn báàdọ́ tọ́mọ́ ìkó ti padà lọ mú kẹ láàrin ọdún ìṣẹ̀lẹ̀ tọ́sẹ̀ láàrin wọn àwọ̀ tó wáyé wọ́n fi bára wọn jà lóbi ajá pé láyé rẹ ọ̀rọ̀ tá lè bá sọ nìkan lọ́bẹ̀ rẹ láyé láyé rẹ ọ̀rọ̀ tí wọ́n á wí àyà sọ dára gbọ́ pé ká ṣàkíyèsí ọ̀rọ̀ bá fẹ́ sí nọ́mbọ̀rù yẹn gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. àbí hanifa tẹ̀wọ̀n mọ́ lọ́rọ̀ méjì lónìí. ẹni tí ọ̀rọ̀ méjì bá wá lọ́dọ̀ sọ̀hábà ọ̀dì ọlọ́pàá àánú ọ̀kan nu méjèèjì lè jẹ́ mistake rẹ̀ jẹ́ gbogbo ẹ̀ ní ọkọ̀ rẹ̀ sí o òun ti fọ́n ti sọ pé ilé mú ìlú ọba wú ẹ̀mẹ́ fún máa mú ọ̀rẹ́ ní tó bá wù òun lẹ̀ ní jáde fún lọ́rọ̀ gbogbo wọn òun náà bá ń fìdí ẹ̀mú lẹ́rìí kó ṣe é dé ohun tá lọ kò lè jẹ́ gbogbo ọ̀rọ̀ wọn yẹn lọ́mọ máa ṣe kí ni o ní akọ̀ ṣùgbọ́n wàlúmọ́ sàmùfín ìmọ̀ òdòrò tó bá jẹ́ sẹ́ mbẹ́ nǹkan ti gbé kúrò ní tòsí mọ́ nígbà òsè pé ìṣèhádìí wọn lò tẹ̀wọ̀n bá ti kéwù kọjá ní eléyìí ìdá hákàmọ̀ hákìmá rí wọ́n dájọ́ pẹ̀lú ìṣèhádìí ó dẹ̀ ní mistake náà ọ̀làbọ̀ àjọrùn wáhid ládàá kan bẹ̀. ọ̀yọ̀ kí a fi tó báyà rí láàrin kọjá tó lọ. ẹ̀yẹ́ bá parí ẹ̀yọ̀ ọ̀gá yìí bá dó. ẹ̀gbà wà ní ìtàn ọgbẹ̀wà alásọ̀dọ̀ Abu Hanifa nànà wò hákàmọ̀ fi tọ́ sí dámúrí. ọ̀rúnlẹ̀ àgbà Abu Hanifa nànà wò hákàmọ̀ fi tọ́ sí dámúrí. ولو كان لا يشك أن الذي قال به هو الحق لما تأثر عن الحق الذي ليس عليه غيره ولكنه خاف أن يكون قد عليه بالقضاء أقبل فيه وضمن من حيث لا يعلم وتوضأ فتحل ذلك بظلم بظلمه له لأن المال إذا بك لأن المال إذا بك عمدا أو خطأ وجب ضمانه وقد جاء عنه في غير ناظر في مثل هذا قد مضى القضاء. ọdájọ́ nípa tọ́sí sámúlò tọ́sí yẹn wọ́n lè pè ní bíi tíré ìdí kan tó dàbí kùsù. ọlọ́padà wa jẹ́ gbèsè ìyẹn ní kọ́ san gbèsè rẹ̀ fún ẹni tó dájọ́ lé lórí. wọ́n bá ẹgbẹ́ kò ṣe èméjì yìí pé irú ẹni tó ń dájọ́ yẹn bí ọba ní èméjì tó bá gbà kó tọ́ àmọ́ ká àṣà máa ní hàk òní máa ti tẹ́tẹ̀ báyìí. lẹ́rù ń bà tọ́wọ́ àjàdí pé dájọ́ tó ń dájọ́ ìhun dájọ́ tó ń náà dájọ́ ni ọ̀dọ́ mi ọba mú àrọ̀ wa ìnáyé tó la yá àìlànà fẹ́ àyíká àmọ́ bọ́yá mo ti mo ti sẹ́ ẹjọ́ dá ọwọ́ mú àrọ̀ wa nítorí lànà pé téèyàn bá ba dúkìá jẹ ìyẹn mọ̀ mọ́ o àbí ìyẹn fi mistake bàjẹ́ ọgbẹ́ nǹkan kan ní ẹ òdì bàjẹ́ ni mistake dẹ̀ ọmọ àrọ̀ tani máa sọ fẹ́ẹ́ gbàdé wa àti pé mo mọ ọmọ nǹkan àti mímú ọmọ àti ṣe mistake ẹ máa má rọ̀ wọ́n lọ́rọ̀ yìí wá lọ́dọ̀ rẹ̀ sí èsì ọ̀nà kan olùgbé dájọ́ àwọn àtàdé máa ń lọ lórí ilé yìí tó ẹ̀yà báyà parí rẹ̀ ọlọ́run bá dẹ́dá ní orí bí ọ̀rọ̀ ìṣèlú àfọ̀ láti jà máyà rẹ̀ wá torí báyà yẹn fẹ́ kú èsì láàrú. alimohim ìwọ́n tá a sàn sọ fún wa ni pé ìyá pẹ́ẹ́nu àwọn olùmọ̀ àní sáta bẹ̀rẹ̀ láti máa fi sábú. èyí tá a bá sọ fún ní gbàláyè gbàláyè là ń sọ òun ni pé ńgbà tí ọ̀sẹ̀ rí eléyìí wí tẹ̀ tọ̀ ń wí tẹ̀ lójú kọ́rọ̀ pọ̀ kálọ̀ òdodo nú ẹ̀ kí ti gbogbo ẹ̀ lòdodo. àti pé kí ni sáǹdì àwa mùsùlùmí òun ni pé ìyẹn òwò èwo ló súnmọ́ ẹ̀rí jù lèèyàn àyàfi wá ẹgbẹ́ yẹn lágbára láti ẹ̀sìn mẹ̀rí kẹ̀kẹ́ láti mọ kẹ̀kẹ́ tó láti pé yẹn ti wà ní òfin yìí. nígbà yẹn lèèyàn lò bá tó wa ẹni tí yẹn bá gbọ́ nígbà tí yẹn kú mọ̀ tó sì dé lè tẹ̀lé ọ̀lọ́ bí láti wá àyè I الثاني الثالث kẹ́ni ó sọ̀rọ̀ pé kí ní ọba àkọ́tò táwọn ọmọ ìṣòro bá sọ àfihàn àti ní orílẹ̀-èdè bá sọ̀rọ̀ láti ìlú àwọn ọba àwọn afọ àbí àkọ́tò lórí ẹ̀ ó sọ̀rọ̀ yìí sórí bẹ́ẹ̀ tó ṣe àbáwọ̀ abẹ́ lè ṣe ha ìmọ̀ orílẹ̀ náà kò sáàyè fún ìgbìyànjú tí a padà pẹ̀lú ìyàpọ̀ ẹnu nígbà tá a bá tẹ̀lé náà. ẹsẹ̀ ọ̀rọ̀ ti wá ń pa fọ́tò ike ogun ẹni tó yà iná lọ́mọ máa gbé fọ́tò àtẹ̀lé ẹni àtẹ̀lé kì í ṣe tèèyàn nìkan. ẹ máa ń ní ìyàpọ̀ ẹnu fún àwọn olùmọ́wà lórí ẹ̀yà pẹ́nu lọ́nà ẹ̀wọ̀. tẹ̀lé àárí ẹ̀rí tọ́lẹ̀ fojú ẹ̀ báyìí láti sọ ilé fọ́tò yẹn ká rọ́nà lọ́hùn náà ní ká máa dára láàmú pé ẹ̀ẹ́dínlẹ́gà ni pẹ̀lú òjì ó ṣe kíní kan ṣe gbà kan. fọ́ ilé ìdílà lórí bí ọtí àárí ìjẹta fẹ́ sọ ń pa ilé yẹn. wọ́n fẹ́ wọ sùn àbí ìtọ́ wà ní owó rẹ̀ àbọ̀ fẹ́ lọ sí hajj àbọ̀ fẹ́ sí ọmọrá tó ní ya gbogbo àwọn nǹkan wọ̀nyẹn. ìwọ́n kò sọ ní orí nǹkan ní ẹ̀ lè fi máa sọ pé ìyàtọ̀ ẹ̀ pé tí eh, náà sùn ẹ̀ ṣe kiri wọn kó kó eh, àwọn ọ̀rọ̀ ṣùgbọ́n tó bá ti ń fi ọ̀rọ̀ èyí tó ṣe pé yóò sọ gbogbo yẹn ìyẹn ń sọ̀rọ̀ ìyẹn ni àwọn olùmọ̀ ti wọn ní ìmọ̀ rẹ̀ wọ́n ya fọ́tò lórí ní àríwá sàkúrà lágbàjọ nígbà lórí ilé nígbà lórí náà ọlọ́wà ọlọ́wà ìwà ṣẹ́gun sọ̀rọ̀ ọlọ́wà ṣẹ́gun lórí ìlà ọ̀pọ̀ orí dáadáa àti ìfàkùnfà ṣẹ́gun àti ìhìnlá. عطبة لا ولا حلمة الحزمة إلا أهل وضوء إليها الحزمة òun ni wọ́n lè ránṣẹ́ yìí màhálì kéèyàn gbé nǹkan síbi lọ́sọ́tọ́ yẹ òun ló ń pè ní àṣẹ ìmọ̀ lórí ẹgbẹ́ gbogbo ní lọ́ba dẹ́dà tó ròyìn rẹ̀ ara rẹ̀ ní hakim ìyẹn ní gbogbo ti yẹ kí nǹkan yẹn rí náà ó pé pérépéré ọkọjá bá ṣàtúnyẹ̀wò lánàá náà ó pé làbá fẹ́ sọ àwọn olùsọ̀rọ̀ lè la ilẹ̀ ṣẹ́kùnmọ́tò ń bá ẹ̀ lọ́wọ́ wọ́n hikma máa ń túmọ̀ kéèyàn gbé nǹkan sáàyè rẹ̀ ọyẹ kálí kálí ọyẹ kádẹ kádẹ. bí irú àpẹẹrẹ líle sani ìsúláàrú sáláńlé tí a bá àwọn àrùn ìjábá ìgbà tó pa àrùn tó ní àfẹ́tàmì àwọn àrùn hikma. pọ̀lọpọ̀lọpọ̀ àwọn èèyàn ti hikma fún sí. ẹ̀wọ̀n tó mọ̀ sí hikma ti gbogbo ẹ̀ náà ọgbà ọdún ìlà ìlà sẹ̀lẹ̀ ìlà بالحكمة والموعظة الحسنة وجادله بالتي هي أحسن gbogbo hikima bẹ ó ní dìgbé yẹn ló hikima ó sì kí ní jẹ bẹ hikima lè wá ní líle nígbà ní bá nẹbi sọlá àgbàlá ti lè sí àfahàn àbùkù jábá nígbà tó fàrọ ìṣòfẹ ya oníwàhálà hikima dẹ lè jẹ kí yẹn rọ ń jọ mi líle làwọn sì wò fọyẹ kọ́ wá mẹ́ẹ̀ẹ́dí lọ́wọ́ oko tọ́lọ́tọ̀ sínú mọ́sálásí nírọ̀ lọ́ba dé lọ́dọ̀ òṣìṣẹ́ lọ. ìlà tẹ̀sùmúrò ẹ má kí gbé mọ́. àwọn dókítà bẹ̀ wá lọ fún ọ̀rọ̀ yẹn pé àtúntì yẹn bá dátọ̀ mọ́ yẹn ní ìpínlẹ̀ tó ti fún tọ̀hún lágbára sáà ọ̀gá dókítà làdé wà lọ. tó ẹ wá rí ìlà òun nìdí pàtàkì àlẹ́ìlà lè súnmọ́ àṣàbàk ìdí pàtàkì tààfi ṣe nǹkan ẹ̀rí pé yẹn náà la máa ń sírò nínú alfẹ́yàl pẹ̀lú orígun mẹ́rin tó ní. a ní al'as ìpínlẹ̀ a ní alfarẹ̀ ẹ̀ka a ní àlẹ́ìlà ìdí pàtàkì àtúwá ní kí ni alhukmu ìdájọ́ lápẹẹrẹ nísìsiyìí ẹ mọ̀ pamọ́ fún alápẹ̀rẹ̀ ọtí sáà kẹ̀kẹ́ àti gúdà alifárẹ̀ aláàsùn lòun lọ sí gbogbo kí ló wá ní ilà tàbí kó kọ́ ọkọ̀ sójú kan náà náà ní alìkìtà ọkùn bàbá gbogbo wọn pọ̀ ní àwọn àti ẹ̀mọ́ ọkùn wà pé àrọ̀ tó bá ní ẹgbẹ́ rẹ̀. Ọ̀pọ̀ àwọn ọ̀sán Tenemos a los que Thank you.

ìlàgbájá o ìlà ìlà ìlà ọ̀rọ̀ àkójá ìlànà níbi wàá ní ilé ìdókòwò wa bí ìjọba kúrò. nínú kìtàbù ọlọ́run kárí ẹ mọ̀ pé kìtàbù ọlọ́run nípa bí lọ́rọ̀ tẹ mú wáyé àtàwọn míì àrí ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n sọ pé kọ̀ lálàáfíà kálọ̀ fi ti àṣìmọ́ ọ̀lẹ́ ìjọba عليه رحمة الله lórí ti ọ̀rọ̀ tó pọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ lọ. èyí tó ń rinlẹ̀ nípa ọ̀rọ̀ tẹ̀lifíè fún ìgbàgbọ́ òkú lọ́wọ́ ká máa wí tó dàbí ọ̀gá wa lówó tí ọ̀gá máa gbọ́. mọ́gbẹ́lẹ́yìn ikú lọ́wọ́ sàrà àlọ́ àlọ́ ẹ̀rí bá wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́kàbí náà ẹ̀rí lọ kọ́ sí ẹ̀ láìmọ̀kan òkú lè tó ń sáà aláṣẹ agbókù bẹ́ẹ̀ náà ọ̀dọ́lùmọ́ aláṣẹ àlejò ní nàìjíríà àtẹ̀ṣẹ̀ aláṣẹ àyẹ̀lọ́lá وأن محمد رسول الله دين الله ربا الإسلام دينا محمد نبيا ورسولا أما أنا بان توحيد كل شيء yóò bá ní òde wí pẹ́ ọ̀rọ̀ ti kọ́ sípò náwó ipò náwó dẹ̀bi yìí òfẹ́sọ̀ lè lànà o. Bàtà sọ fáwọn tó máa sì léèrè ní Múkàrà àti Nàìjíríà èèyàn mọ orú wọn tẹ́lẹ̀. Báyìí pẹ́ sí máa ń rí. Ọ̀dà aláfẹ́rẹ́ níbi àwọn ọmọ tó nǹkan ní kọ̀ọ̀rọ̀. Tọ́ba bí gbogbo wọn léèrè, náìsì lọ́ máa sọ fún ọdún ogun máa sọ. Wọ́n lọ gbé títà ní ìwà gbà. Àwọn ọmọ ń gbòdo lọ ní balabala. Ìwọ́n tó ti mọ òṣùlùbọ̀ wọn mí ìtọ́lá ara rí fún pé orí Ó yẹ kí wọn bá tó wí ní ẹ̀ ó lè jẹ́ ní ọgá sọ pé orí bó wọ́n ṣe béèrè sí ẹ ọmọ onímọ̀ pé orí nígbàwọ̀n pé orí tó bá nìyẹn ṣe rí nìyẹn síra yẹn arínú àwọn olùmọ̀sán kọ̀ lálàáfíà láti lọ fi sí àrínú àwọn ọ̀pẹ́yẹ àlejò àkọsọlá pàpà jùlọ ń pa àwọn tí wọ́n mọ̀mọ̀ wọn nípa sọ́nà nípa oríṣiríṣi ó tún pọ̀ gan-an ìgbà ọ̀rọ̀ ti sádákà tó ti sádákà pẹ̀lú ìkírun tí ó kàn án àbí irun tó lè bó kú gbogbo ẹ̀ ẹtíkẹ́ẹ̀tì rẹpẹtẹ kàláàmù kẹsí ìrètí ìdájọ ọ̀rọ̀ lẹ́nu àwọn tí ń di ṣáìbù ẹ̀ pé bára wa ti rí yìí bẹ́ẹ̀ lẹ́mí ti máa máa tó àbá wa wà nípò ẹ̀mí lẹ́mọ̀ bóòlù láti fẹ́ dí wọn ò gbà wọn bìí ẹtíkẹ́ẹ̀tì lẹ́yìn sọ kàláàmù yà ó ní ìdí kẹ́yìn ọ̀rọ̀ ṣe mẹ́fà òsì dáadáa wọ́n tó ń lè lẹ́nu sùn náà ní bẹ́ẹ̀ kéèyàn máa rí gbólóhùn فأرسل السلام الله عليه وسلم سنوا موتاكم لا إله إلا الله بكر بعد الكلام حب لموتى لأن اعتذار ما تكنه ما يقول ما سيقول دريفه إذا بلغ في الحلقوم فهم ما تكتبين له لأنه آه قيل من راس آه آه آه آه. آه. آه. كتير دي باي دي باي gbọ́ wa padà yá ọ̀fẹ́ padà ń sọ̀rọ̀ pé kílẹ̀ wá wí ẹ̀dá ń gbé gbogbo mi ti mú á. wọ́n bá yà àjà fún tẹ́lẹ̀ lọ. mo rọ̀ bó díẹ̀ ìgbà yẹn ni. Thank you tí èlé bá máa mú ju mọ̀ mú lọ. ọ̀gá gbogbo mọ́mù wọn lè ṣiṣẹ́ lọ́n sí láàrọ̀ sílẹ̀. ìmọ̀mù mi dẹ́ nkírun lẹ́yìn rẹ̀ má lè dáwọ́lẹ̀ ní ìṣèrérò bá ti ṣètọ́jú àyìn kó wà lórí ká dáwọ́lẹ̀. àdéhùn sọ̀hí ìtọ́ wà lẹ́nu kódà wọ́n ti ṣe àwọn ànẹ́bí ọlọ́run wọn máa gbọ́ wọlé báyà bójú ọlọ́run ti kọ́ wá rùn ìta tó bá lọ wáyé ìmọ̀mù mi yẹn nkírun lẹ́yìn rẹ̀ tó dá alẹ́ a lè túrò àwọn eléyàn ti fi fi ìyàtọ̀ ìmọ̀n ọlọ́ọ̀dà aláwọ̀ àìlà. àyàfi ọba jáde pẹ́ nìyẹn ó jókòó jókòó tó jókòó yẹn ìmọ̀ọ̀mù onídẹ́gbọ̀n ẹ̀tọ́ bá kírun yẹn àbá. ìgbà tó fi lóun fẹ́ sí ilé mi jẹ́lá tó ìṣẹ̀lá àbá yóò fi lọ́ọ̀rù kú. nígbà yẹn gbà kádàrà lọ́sọ̀rọ̀ bá tiẹ̀ ti wá rí bẹ́ẹ̀ kọ́ pàkíyèsí ìmọ̀ọ̀mù bẹ́ẹ̀ bá ti gbà alhamdulilayi almasajidu kẹfìyà ọ̀kadà gbọ́dọ̀ lásìkò àyílà bálánsárì láàrin ẹsẹ̀ rí nìyẹn nígbà tó náà bá tẹ̀lé pé rọ́ọ̀pọ̀ kí ló dé là wọ́n ní yẹn sáré ju ibi ká tẹ́ àká ọ̀rọ̀ bá rìn ọ̀rẹ́ ìwájúmọ̀ fẹ́ gbọ́ bá a ti sọ̀rọ̀ mọ́mù lónìí. aláì àwọn àdánwò mọ́mù lórí àwọn àdánwò àwọn lè máa mú mọ́mù tẹ̀wọ́ bá tẹ̀wọ́ bá kò sí kú. kí lọ fẹ́ mú níbi tí ń kírun lọ́wọ́. ọlọ́ọ̀nì yìí tọ́jú àjò ní pé àwọn àkàkà bá jẹ́ ọ̀dọ̀ mọ́ dáàfì ẹ̀kọ́ bá wọn sọ̀rọ̀ ká tó wọn sáájú. àbíká lọ fà fà àtàrí wọn ò lè lẹ́nu sẹ́yìn ẹ̀rọ pé wọ́n fẹ́ láti ní bá máa mú sọ̀rọ̀ wọ́n máa ń ti ìlú wọ́n máa ń ya wọ́n máa bẹ́ẹ̀ mọ̀ pé nínú bí o kọ́ta láti ní àdábọ̀ náà ti dá yé sọ ọ́ wọ́n báyìí ó gbọ́dọ̀ ọ̀run kà ìyá rẹ ló fi sún nínú ẹ̀ ní ọmọ kàkàkà nílé ọ̀rá jókòó. tọ̀dọ̀ orí bẹ́ẹ̀ ká pàṣẹ ìsìn wọn ní wọn bá ti wá gbọ́ ní ẹ̀wọ́ lójú lọ́mọ àti fún yẹ̀dá torí ọmọ rẹ lọ́mọ àkúndọ̀ ọmọ láti ìmọ̀ọ́mù yẹn ní ó tóbi jù ẹnà tó mú wí ní júmọ̀ àlè tóun náà bá ń kí wọn dájú pé wọn máa kọ́ bá kú àti wọn máa sùn ìgbẹ́ tóun ká ń ṣe kí ni tóun ká ń kọ́ sí ní ìṣẹ̀lẹ̀ òṣìṣẹ́ nínú yàní àsúnánù lè fà ilé ya wọn ni ká káwọ́ láyà gbàgbà انتهى سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت